وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدوقف الله أشي الصلاة فهم النبوة محمد صلى الله عليه وسلم لا تا صلاتنا يوم بام عليه النبي أتي وصحابة أتي وأمين ثم لنا قدشل محمد صلى الله عليه وسلم كتيوك ما في أجيبين بالقيامة لينا أما تشوي بإذن الله تعالى وبمنه وكرمه لولي عليه تفسير القرآن ní ìjẹ́jọ́ áyà tó yẹ ká sí àlàǹfààní àti kí fàtáwà àwọn àfáà ágbéàrí tí wọ́n jẹ́ àwọn ìgbìmọ̀ àgbààgbà àbáàbẹ̀ tí wọ́n ṣe lórí àwọn àwọn ọ̀rọ̀ kan tí ń já ràyìnràyìn nílẹ̀ Yorùbá gbogbo àwọn àdápa irọ́ tàǹpa mímọ́ àwọn àdápa irọ́ àwọn sáré àdápa irọ́ tàǹpa mọ́ bukhari alayhi rahmatullah tí ń lọ́lẹ̀ yorùbá yìí àwọn àlùfáà ni wá fèsì lé lórí fàtàwà ń la wá gbé ẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá èyí ò ní ò jẹ́ ká láǹfààní àti ṣe tafsiru náà amálẹ́mí bi'idhnillahi ta'ala a padà sí bí tafsiru Qur'an àyà táwa fẹ́ pé náà ní àyà tí ó ní inú Suratul Baqara kúláwàá aya one hundred and twenty one ọ̀là kele ni aya tá a ké lẹ́yìn aya one two zero ìní yìí àwọn àmọ́ lọ sí aya one two one àwọn aya yìí òun làwọn a máa rí láti dúró wọn lé nílẹ̀ Yorùbá yìí pa ànígbà ànígbà kí nù ni ànígbà orí burúkú táwọn kan ṣe níbi àìtẹ̀lọ́rọ̀ ọlọ́run àwọn oníṣirú ẹ̀ irú àwọn àyà yìí ló júwe rẹ̀ fún wa àyà yìí náà ó tún wá bọ́ sí mọ̀nàtàbà púpọ̀ ó bọ́ sí mọ̀nàtàbà ó sì rẹ́gí tó sì rẹ́gí ni ẹ alágídí ni kì í gbọ́ ayé ẹ̀kọ́ àá ní agídí ọ̀hún ni o <laughs> bọ́ọ̀ bá ti bọ̀ àbíkọ́ jáwọ́ níbi àwọn irọ́ tó ń pa káàkiri bọ́ọ̀ bá ti jáwọ́ gbàgbé ẹ̀ agídí tí wọ́n lè ní tọ́bí lè máa pa irọ́run agídí nì náà làwa ló ní tábí máa ṣe kí ni tábí máa tòótọ́ tábí máa já irọ́ rẹ̀ agídí tí wọ́n fó borí bíi fáànù igbó ta ni ọjà wọ́n fi gbogbo wálapàlá tó ń ṣe tọ́lọ́ ní gbọ́n agídí nì náà làwa ló wà máa ṣe lórí pé àwọn òní sinmi àti máa pe tó bá jẹ́ pàlàpàlà ní kí nù ní bí wọ́n bá ṣe pé tọ́bọ́nẹ́ẹ̀tì tiẹ̀ ibi tí wọ́n ti máa lò ó ní ìdíkọ̀ ọmọ fún ìrọ́ká tọ́bọ́nẹ́ẹ̀tì tiwa náà àwa náà máa lò ó níbi ìmọ̀ ẹ́tàbílìṣì òdodo sọpọ́ ní bá a máa àjọ stọ́bọ̀n ni àjọ ṣe kírun àjọ stọ́bọ̀n ni wọ́n tó wọ́n bá stọ́bọ̀n àwọn ah, náà wò náà láti ni Our àwọn ló àwàjọ ṣóò stubbornness gbogbo wọn tọ́bẹ̀ ìgbà àwàjọ ṣóò gbogbo àwàjọ fi hàn ra wa aláìkò sí dájọ́ fi hàn ra wa ní ayé pẹ̀lú gbogbo tí bá kàn ṣẹlẹ̀ ní ayé inside life ń gbogbo ẹ̀ báwọn ọmọ tí wọ́n wí ṣàbí ẹ̀kọ́ ni kò sí kìnnì kan tí ò ṣẹlẹ̀ ní àbí kìnnì kan tí ò ṣẹlẹ̀ ní kò sí tí ò ṣẹlẹ̀ tó ṣe tí ò ti worst case láyé onígbẹ̀rẹ̀ ni ah ọtí láìpẹ́ yìí ti pa ọ́ ẹ̀dà pé ìrò ṣẹlẹ̀ yìí àwọn èèyàn máa para wọn ní dáàbò sí náà so kí wá ní ìjọ wà ṣe tí ò wá ní ìṣẹ̀lẹ̀ yìí sọrí tí ò tí ìṣẹ̀lẹ̀ yìí dájọ bára wa dé oníkájọ kóra wa níwájú ọlọ́run kájọ kóra wa dé kí ni ẹ kájọ kóra wa níwájú ọlọ́run sọrí wẹ́ jẹ̀ tí ń rìn lára rẹ̀ ní ti kí ni lára tiwa náà ẹjọ́ ń rìn lára wa ni ẹ̀jẹ̀ tí ń òní wa kí ní tí ogbó yín bákàtí kí ní tílẹ̀ bákàtí tẹ́ lọ́dí jòkólẹ̀ ẹ jòkó ẹ jòkólẹ̀ o lọ́dí tí ń rìn inú ẹ̀jẹ̀ yín tí ń rìn inú ẹran yín o àìrìn inú ẹ̀jẹ̀ wa náà yín kí ṣe gíní ìrìn inú ẹran ọlọ́mọṣà fún alágbọ́ yín ọ̀rọ̀ rẹ̀ ṣòro àwọn àyà yìí tàbẹ́ kílé Mm. ṣé yóò bá di stubborn lórí irú ẹ̀ yóò torí burúkú wájú ọlọ́run torí pé a gbọ́dọ̀ dúró sòfin ọlọ́run àyà náà làwọn sí àwọn abẹ́lú wa wà ń bẹ lọ́wọ́ bá wa bí mọ́nìlì yìí wà kọ́rọ̀ mi yìí wà ìlú yìí wà fọ́lì ẹ̀ àmà kí alùpùpù rí èyí tí èsì rúgbà tọ́lọ́run tí èsì túmọ̀ tọ́lọ́run nínú àlùpùpù àti ọlọ́dà kò má ju tẹnu wájà lé owó ọ̀rọ̀ tí ò ní bá tọ́lọ́run tàbí nábì mú ọlọ́dà kò má ju tẹnu wájà lé gbogbo tábàámọ̀ ké tábàámọ̀ ṣàlàyé ọlọ́pọ̀sá àjùmọ̀ sí rírí qala Allah tí olúwa wí qala rasulu anábì náà wí qala sàhábà àwọn sàbí àdọ́bì náà àwọn náà wí báyìí ìfẹ́ nú ọlọ́dàkùnrin ìtàdáwò fún wa ọ̀rọ̀ ọ̀fẹ́ nú àfóòdé wà àti tí máa ń ṣe wà àti ní kọ̀ọ̀kan dáràn lẹ̀ ọlọ́dàkùnrin sọ̀rọ̀ wa lọ́rọ̀ ọ̀fẹ́ nú tọ́ àwọn agbọ́wà sínú àmọ́ wa dáná àṣìgbọ́ ọlọ́sọ̀ gbogbo jàmọ́ àti gbogbo agbó mẹ́ àsọyé ọlọ́mọta àti ifá wa àgbọ́yé ọlọ́mọta àti fún gbogbo jàmọ́ sọ́bù. قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم نعم. وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهل الظالمين وإذ جعلنا البيت مثابة للناس أمنا وإن جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعدنا إلى إبراهيم وإسماعيل وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإن قال إبراهيم رب اجعل هذا بلد آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا فأمتعه قليلا ثم أرسله إلى عذاب النار àwọn àyà tàǹkì yìí ibi afẹ́ sílẹ̀ ní àyà 121 inú ẹ̀ bàbá wo àyà tó wá wà níwájú ọ̀rẹ́ tá a fi bẹ́yìn olúwa ní wàhálà ń tàrùbọ́. wàhálà ń tàrùbọ́ àǹtẹ̀lẹ́ yàgùdù wàhálà nà sọ̀rọ̀ hàṣà tàbí àmìlàtàmù. ọlọ́run láwọn Yahud àti àwọn Nasara wọn lè yọ́nú sí ànábì àfìgbà tó bá tó tẹ̀lé ìlànà wọn. àà lè yọ́nú sí ọ̀pọ̀ kò sí bó bá ṣe compromise tó in tó lè wọ́n rí ìyọnu wọn ó ní kọ́ sí kínú ni ọ̀tẹ̀ yìí lánàá wọn ṣáà pé tọ́ bá ti wá tẹ̀lé lánàá wọn inú wọn ò lè dùn ayé ẹ̀kọ́ kọ́kọ́ mọ́ bá ń gbé àyà mi wọ̀ ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم ọlọ́run náà lè yọnu. tọ́ ọlọ́run á ní ìwọ wá sọ fún ẹ pé èyí tẹ́ yìí fẹ́hùn èmi ò ní ṣe inna hudallahi huwa alhuda ìmọ̀nà tọ́lọ́run tọ́lọ́run láàlẹ́ ò gẹ́gẹ́ lójú ọ̀nà ìmọ̀nà tọ́lọ́run ó ní kí ni sọ fún wọn pé yíwọ̀n ni wọ́n sì tẹ̀lé ọlọ́run wa ní. wàlá ilé sábàtà àwọn àmúbàdà lẹ́dínà àtàlínà rẹ̀. ọlọ́run wa ń wọ́n nànábì tó o bá lọ tẹ̀lé pẹ̀lú wọn ní fẹ̀yìn tó o bá lọ tẹ̀lé lẹ́yìn ìmọ̀ta ti yọ pé ń bọ̀rọ̀ ìdílé rèé. wàhálà mi ni wọ́n wá nìyí wàhálà náà gbà pé kò sẹ́ni ẹ̀kan tí ó ń la ọlọ́wọ́ ìní ọlọ́wọ́ kò sẹ́nìkan kan tó lè kú ọyọ ọ̀lẹ́ escape way sọ́dí pé téèyàn ó bá sọ́bọ̀ níbi òdodo ọlọ́run ló ti kọ́kọ́ fi sọ́bọ̀ náà sì kó ànábi láàrin àmọ́ nǹkan mẹ́rin jù alàlùmọ́dá alàlùhà máa lọ compromise o sọ́dí nínú ọ̀tọ̀ bá ti compromise ní wọ́n mọ̀ sí ọ náà alágídí náà ni wọ́n mọ̀ sí ọ ayé ẹ̀kọ́ ni yíò ló ti gbàgbóró kan nísìnyí ó <laughs> lágídí wọn rẹ̀ ní ó lágídí kí náà pè báwò kí ni túmọ̀ ọ̀làjì lórí pé ká lè mọ́ ìwé àwọn táwọn ìlè mọ́ ẹ̀ tí ìmọ̀ tẹ̀sí tọ́ ìgbà ọlọ́run wá wí yíò ọlọ́run wá gbé ayà kan wá ìdán làwọn afọ́rí tẹ̀sí ti wá ní àwọn ọ̀rọ̀ ìdán láti wá fi àwọn òdodo ọ̀rọ̀ nílẹ̀ ìwọ náà sì gbọdọ̀ lọ́ntọ́ bá ń ṣe torí tọ́ bá wọn o ó wọ́n ní à bàbá wà níjòkó ní o ìní a máa wà níjòkó mọ̀lẹ́bí dáadáa tó lọ́la kan náà wọ́n pọ̀ tán ń gbé káàkiri ń bọ̀ wá bẹ̀. àwọn ni à sọlí ní táwọn àbá sí wọn ṣe yìí èèyàn lè sí àbíké yóò ní adídí o mo ní akéré mìíràn à gbogbo yẹn yóò mọ complain yóò mọ complain sòtọ́ ọ̀rọ̀ bá lájú dáadáa wọ́n padà wọ́n padà ju nǹkan agidi pé a ní kúò lórí gíní lórí òdòdó ń tí a fi máa jọ alágídí nù àwọn náà mà bẹ́ẹ̀ torí yóò ní bẹ́ dúró tọ̀rọ̀ lọ àti kó ya kíní kò ya alágídí ọ̀rọ̀ ànábì wa Muhammad kò sí náà padà fi wà náà kọjá alágídí gbogbo ọ̀nà láti bí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ wọ́n pè ń kọ̀kọ̀ wọ́n pè ń gbangba wọ́n ṣe pè lé wọ́n bú wọ́n náà gbogbo nǹkan ìbí ọ̀rọ̀ débẹ̀ náà làbúlà níbi tẹ́ta bániláka ya Muhammad inú bí ní kò sí nǹkan méjì ó kàn wọ́n náà ní pé àdébáyà àdé abẹ́tọ́ bẹ́tọ́ tábàlákẹ́ ya Muhammad ilá anábì náà dé lọ́dọ̀ yàtọ̀ anábì nítorí nígbà anábì ọmọ ọmọ wí mọ́ anábì tí wọ́n pe ogun wọn jọ ó pe ogun wọn ya lágbájá ya bà ní lágbájá ogun mọ̀lẹ́bí wa kó jọ tán ọ̀kí lọ pè wá sí omi tí mo pè yí kọjá pé ọ̀rọ̀ tí ìbánisọ̀ náà ni a ní ẹwà gba láìláyà ah àlìhádà jama'atana ọdí ń jẹ́ àfihàn yìí tó ní ilé lọ bí kó ogun àjọ ìbínú ti bí àbùtọ inú burúkú wá bí tó mú sórí burúkú wájú ọlọ́run lóbi wá ní tábẹ̀lẹ́kẹ́ ọba lọ ní gbọ́ kàdá fún wọ̀nyí tọ́lọ́run bá ti ní tàbá sí àdá àbí láhàbí wàtàbà máa àbùná ánúhù máa lùhù wà máa kàsàbẹ̀ sàyásùlá náà rọrùn záàtà láhàbẹ̀ وامرأته حمالة الحطب في جيدها حمل من مسد تبت يدا أبي لهب وتب أنا أبي وهذا ما سلو يربون أغنى عنه ماله وما كسب الله ما دعا نور جو يا وابو مه ذات لهب إيه حمالة الحطب إيه، في جيدها bọ́lá wọn ti ṣépè lábúrú làhábì nù ó tún kú onílẹ́bù oní à ń ṣépè fúnra wa ẹ̀kọ́ ìpè náà jẹ́ bá náà bíbẹ̀ ọ̀rọ̀ tún kú oúnjẹ nǹkan ẹja tún àpúròṣì ẹ̀wọ́n tún tún àpúròṣì àwọn míì tó lọ tún bá tó wó lọ fẹ́ ni ẹ̀pá wíyìn lórí mímbà yìí lánàá ṣé obìnrin lọ fẹ́ ni tọ́ọ̀bẹ́ anígbà ikú olúfẹ́ àbùlówó bá lóbìnrin àbùlóbìnrin sọ́bẹ́jọ́ ọ̀gá náà ábí ọjọ́ ọ̀gá ọ̀gá kan mo fẹ́ jẹ owó kan mo fẹ́ ní ìyàwó kọ́ ní ń wá iyì kọ́ mo fẹ́ gbà anídẹ́mi sáfẹ́ fẹ́ náà ni pé gbólóhùn yìí fẹ́ la ilaha illallah ibi inú ti wá bí àwọn náà ilẹ̀ ọ̀nà ti wá bẹ̀ kan kọ̀nkúrúdù pé ibi ọ̀rọ̀ wá dé yìí àápàá àápàá àwọn tó wá kọ́ fẹ́ gbé àpúròtì kan wá àwọn lọ́lọ́ wọ́n wá lọ rí bá olórí ẹbí wọn <laughs> àwọn tí ní wọ́n ń jọra wọn púpọ̀ èyàn àbútọ́ lè rìlíìsì mọ́mọ̀ fún wa ká ṣe é bọ́sẹ̀ tí ń sojú àìjọ àrìlíjẹ ọ̀rọ̀ wá bá mímì ìjọ àrìlíjẹ fún òsín tó jọ wàhálà lọ́bẹ̀ kóra rẹ tí yóò wàhálà bó alẹ́ ní ṣe kankan fún lẹ́ẹ̀kan náà gbọ́n ti tèmi dìnnà ti panupọ̀ àbútọ́ lè gbà ní ọmọ mọ̀ ilẹ̀ ṣé wọ́n bá àtẹ̀sí rẹ̀ ní ìbá àtẹ̀sí rẹ̀ a máa lè sílẹ̀ ẹjẹ́ ti ní àtọ́bá díbẹ̀ àáwà yẹn ọlórí gbogbo olú ẹ gbọ́dọ̀ bá gbogbo ìran wọn ara ń jẹ mọ́ ẹ ti gbọ́dọ̀ ta oúnjẹ fún wọn ẹ gbọ́dọ̀ fẹ́ wọn lọ́mọ ẹ ti gbọ́dọ̀ fẹ́ ọmọ fún wọn ẹnìkan kan ò gbọ́dọ̀ bá wọn ṣe nínú òbí àbútọ́ nínú sì kó pẹ̀lú ìlú ẹnìkan kan ò sì bá wọn ṣe ojú ànábì ní tó fà approach náà wọ́n lónìí yẹn nígbà tó náà fẹ́ pàdé náà wọ́n fẹ́ káàkùn tó níbúrú ìlíjì ẹ̀ kí sì ló bá fẹ́ lo approach yẹn ni pé ọmọ àpò tó wá ìlíjì ẹ̀ tó yẹ kó ló fà á fáwọn táwọn bá padà pàdé náà kò ní lẹ́jọ́ nú kò lè di case kò ní di court case <laughs> lọ́dọ̀ tiwọn náà ayé ẹ̀kọ́ ìgbà wá rí pé àfútọ́lìbò ní ìlíjì ẹ̀ náà fi dájú pàfútọ́lìbò náà kí ní olóòtú wá rà náà torí gbà tó yá ń gbà tán pèsè pèrò àwọn tó já àwọn tó ẹgbẹ́ lò míì ìdílé ìyá ń kàbú tọ́lì ti kẹlù nínú àwọn ìlànà sọ́ra rẹ̀ kọ́ lọ́pẹ́ ẹ̀wà àwọn kìíní bá jẹ́jẹ́ sí yìí bá àbúrò ìyá tèmi ní kí nínú wọn o lẹ́nà ni ẹgbọ́n ìyá tèmi náà bẹ́ẹ̀ ẹja lọ rí dáńtà awó tá a ṣe ẹja lọ rí dàrú wọ́n dàrú nígbà wọn dé mítìnì nìkan ọkọ́ sọ̀rọ̀ àwọn olórí fẹ́nulé Àbújá lìyá ní ìjòkójọ́ náà tó ó fẹ́ darúgbọ́ ẹ̀rú tí gbogbo ọkí ní wọn ní tó lọlẹ̀ ó mọ̀ lọlẹ̀ tán mọ̀ sí lépa ànábì ànábì mọ̀ sí wá dámọ̀tì lórí òdodo ànábì mọ̀ sí dúró lórí tó wà nítorí lórí títà wà yí aláàánú gbẹ́sẹ̀ fún mẹ́ ǹjẹ́ tó máa tí ó tẹ̀lẹ̀ ní ọ̀dà ẹ̀wù àìsára ti ní pé àfẹ́ kó dẹjọ́ tá a bá pa á àmọ́ tá a sì ní pé kí gbogbo lágbáwá kọ̀ọ̀kan ń representative wa ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan gbogbo wa kó representative jọ pé tọ̀ á lọ rí kámọ́lé gbogbo aláàbí sọ pé àdá wa ó ṣe kí ni ó kàn án tí gbogbo wa wáyé pé gbogbo aláwájọ dáwọ́ jọ pa gbogbo aláàjọ jẹ ni ó pa nù tọ̀tí àwọn àbútọ́ ní buwájẹ́ wá gbẹ̀sán pa àwọn lọ́mọ àwọn ó pa wá lọ́mọ padà ọmọ ta ní wà pa ní gbogbo wa kéyìí tán bẹ́ lónìí ìjọ ọlọ́dẹ àdẹ́bí ìjọta lẹ́kọ́ kú lóòrùn náà rí àmọ́ wọ́n dé bá ọ lé ìdígbọ̀n lé dé bá ọ tòjúkọ́ àájẹ́ tí dé bá wọ́n sì dé bá àdẹ́bí wọ́n bàbá ànábì ìfẹ́nulé wọ́n ti wà ń ta tọ́ àsìkò tí wọ́n ní jẹ́ ó máa jáde á Muhammad ọlọ́run tí ànábì láyà bá ànábì ò máa wípé ọlọ́run máa ń bẹ́ ta ni mo ní wọ́n jáde wọ́n jáde jẹ́ nígbà ànábì ó jáde ó ní wọ́n wà náà náà ti tó ń gbé lọ ó sì kọjá lára wọn mẹ́ta kódà wọn tún lọ́wọ́ bu yẹ̀pẹ̀ ìtún wọn wọn lé wọn lórí ó sì lọ ìgbà tí ewo bí sọ ibi bẹnu lé bẹni kan ló wá sọ mọ́ kíni ìyí wo báyìí kí ní kọjá wọn láàrin yìí ìkan ló sùn lórí bẹ́ẹ̀dì yìí ó dé bẹ́ẹ̀ ó di àdí ibi náà lọ́jọ́ láàrin ọlọ́dún sọ bá nàbì pé ọ̀n lè ẹnìkan kò rí ọ́n wà látà bọ́ àǹkàlì yahudu wà lẹ́nà sára hàtà tẹ̀tẹ̀rẹ̀ àmì wọn. wà látà bọ́ àǹkàlì yahudu wà lẹ́nà sára hàtà tẹ̀tẹ̀rẹ̀ àmì látàhùn. ewu. هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم عتيم لك من الله ولي ولا نصير ṣọ́ṣìrí ìran àwa táà mọ́ wéru láwà ní tí mo wí ẹ̀ ó láwà táà mọ́ wéru ẹ̀ torí ìran wa láì gbọ́ torí ẹ̀ náà mo ti wá wíwá pa àwa náà sì lágídí lórí níta bá ní àlùkọ́ yàrá tí lóbi nù ní inú súnà ẹ tètè padà síbẹ̀ ẹ sọ fún wọn pé ẹ tó ṣe yìí jẹ ẹ ṣe kí nù ní ilẹ̀ Yorùbá ò gba nọ́ńsìn àwọn àfáà ti pọ̀ ìpele ìpele sì ni wọ́n tọ́lá àwọn ìpele lọ́sì ti ń bá nípa lọ́wọ́ yìí àwọn ìpele lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn ìpele lẹ́yìn lẹ́yìn tó yẹ kìí padà sí bíjọ́ sílọ̀ ní kan rí <laughs> àbí níbi ẹdí ìfòkùtà kan rí ẹjẹ pàdà ẹgbẹ́ à ah, iṣẹ́ jẹ́ ẹgbẹ́ fún mi ilẹ̀ Yorùbá kò ṣe gbé wọ̀ sọ̀rìkẹ́ ń gbà ń gbèlò Haúsá fáwọn àsìkò kan ó kọ́kọ́ tẹ̀ ní ìgbóyá náà kó bọ̀ wọlé kó ti kó lé Haúsá ọ̀wádìí kó wá lè wọlé ilẹ̀ Yorùbá kò lè wọlé ní front door kò sì lè wọlé láti bo back door kò sáyé rẹ̀ ìdílé nìlà pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́ni o pé ní kò ságbára kó mọ́ wọlé lọ́wọ́ ẹnì kankan ọwọ́ ta ló wà Allah subhanahu wa ta'ala tó a jí jíjẹ níhun tí ń bẹnu ẹ̀jẹ̀ yìí ń ṣe kí ni mo ti wá náà ń bẹnu ẹ̀jẹ̀ tiwa náà abẹ́yẹn máa lo títí tẹ́yìn lò sí àwa náà mọ̀ ṣe kí ni ó máa lo tiwa tọ̀ kí ni kọ̀mpléènì tiẹ̀ tó wá ní sọ́bọ̀ lẹ́sìn nísìn tó wá ló sọ́bọ̀ kí ni kọ̀mpléènì tiẹ̀ ìkànnù karamba ní ọwọ́ ara rẹ̀ níjó ní gbá àwọn ọ̀rọ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ olówó kọlọ̀ ní kọfí ní kan pé ẹ mọ̀wùlẹ̀ dọ́gbọ́n bẹ̀bẹ̀ gbangbangba wá olóṣọ yìí wò ó ti ránì tí ó tún ní ẹ òun fẹ́ àpíìlì ọ̀bì àbùtèmí ṣùgbọ́n àbí kò tó jẹ́ sọ tó kọ̀tínú yẹmọ yẹmọ báyìí ẹ̀rọ ẹ̀ káàpá ló bẹ̀bẹ̀ à ah, ṣe bọ́ ní mo ti ń bẹ̀bẹ̀ kan jù ní àríwẹ̀ kọ́ ni èwo tó wà ní tèmi èwo láwọn amúnú méjèèjì báyìí ní ìsìn àríwẹ̀ àbí ọ̀rọ̀ mi ò yọ wà ah, no retreat no surrender no retreat no surrender ẹni kankan ò ní bú àwọn sàábẹ́ àyẹ̀bí nílẹ̀ Yorùbá yìí kó jẹ́ gíní tó lè lọ gbé tó ọba yìí ti bú anybody warning ma gbọ́ báyìí sọ́rí ìwọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ kọ́ọ̀sì ẹnu àfà ilẹ̀ Yorùbá dákùn pọ́jẹ́ wọ́n ta fún ọ tán bá tàtàkùtà fún ọ tó ọba ti rà á lọ́jà mọ́polówó rẹ̀ o ọmọ ọ lè ta fún ọkọ rà á tọ́ bá ti rà á máa lò nínú yàrá rẹ̀ ni o bọ́ ọba ilé gbé ibú ọ̀tà tó polówó rẹ̀ lọ́jà ọgbà ìfi ẹ̀ àwọn tàbí ànábi wọ́n èyí jẹ́ ní àrífín o nílẹ̀ yorùbá ìwọ tó bá lẹ́ bá wọn bú sàáfé ọbẹ̀ bá wọn bú àbú rírà ọbẹ̀ pé ló kùrọ̀ ọbẹ̀ pé ló lè ọbẹ̀ pé mọ́ ọbẹ̀ bú àwíyá ọbẹ̀ bú àbúmútàlẹ̀ àṣẹ àyọ̀bẹ̀ pé bẹ̀dẹ̀ rẹ̀ máa kó lọ sí ìran máa dúó lẹ̀ Yorùbá o kò sáyé rẹ̀ o torí tọ́ ọba ti dúó lẹ̀ Yorùbá àkọ́kọ́ bá ọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ ọba ti gbọ́ ààrí ọfín o torí wọn náà rí àwọn sàbí ànábì fi ni o à ń sọ fún kálukú báyìí kékulé ó gbọ́ ó jẹ́ kínú ni sọ fún toko tí toko bá ń gbọ́ tani kó sọ fún tó sọ fún ti gbòòrò <laughs> àmọ́ sáyé rẹ̀ lẹ̀ Yorùbá kò sí kí ni jama kùsá alukurani yí àwọn tàbí ànábì fún wa ní alukurani ti ní ká dúó ti dóun bá mú wa alukurani ti jíjá mọ̀ sí ìran ní rọ́pùn èyí ọdún só lódodo àti tàbá tó tẹ̀lé jẹ́ ìsí ó lè ní ẹwà wọn yà sí ìdérí kúdúbísì ń tu lórí àwọn mùsùlùmí karamba ní ọwọ́ ara rẹ̀ àtàmùrú náà násà bìlìbìrì wà tàǹtàn náà àmúṣakùn wa á ń tún tùtù náà kìtàbà àfàdà àtà àfihàn. yá àtàmùrú náà násà bìlìbìrì أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب وأنتم تتلون الكتاب أفلا تعقلون أفلا تعقلون آية يقول إلى من كفر أيها أبو آية àwọn bàbí ìsìnráyé àwọn bàbí bá wí tó tẹ́yìn bá ti lè máa kí áyà òun fún mùsùlùmí ọ̀gbọ́ tó ọ̀gbọ́n tó lẹ́kẹ́ máa ṣe ní mùsùlùmí lẹ́bí ń kí àyà nì fún tí yìí náà bá sọ̀kalẹ̀ fún kébè rí táa bá ti rí fúrẹ́sì ti ẹ̀ lára yín kí láti akẹfún yín dákọ̀ mọ́ bá wọn fún sàbẹ gbogbo wa nfa tó bá ti bẹ̀ mọ́ mẹ̀ntẹ́nì àpọ́nlé rẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ bá wọn bú mọ́ bá wọn bú o sọ́rí yìí tí ti ń bá wọn bú jóò ní kó mọ́ ṣe ti ẹ̀ lọ jóò ra mọ́ bá kódà mọ́ fún kàrọra dámọ̀ dáwò táwọ̀ra fọ́ bọ́ bá ti ní ṣòdúdú táwọ̀ra fọwọ́ rẹ̀ lẹ́rán kọmọ́sẹ́ gíní kọmọ wòye o àmọ́ lórí pé wọ́n bú àwọn tàbí ànẹ́bì nílẹ̀ Yorùbá yìí àpàlá ìkòsí tó jọ Abu Hurairah ẹnìkan ò ní bú kọ́ lọ gbé gbàgbé ẹ̀ Muawiya ẹnìkan ò ní bú kọ́ lọ gíní kọ́ lọ gbé àwọn táwọn wí yìí káì wọ́n ní ọmọ ogun bá ọlọ́mọ ogun o àbúrúrẹ́ ọlọ́mọgbó mọ̀háwíyà oníkíní ọlọ́mọgbó amúrúmdínláàásí ọlọ́mọgbó abúmúsà aláṣàárì mọ̀háwíyà tó wá tájú lè ó ní àwọn ọmọ ogun bá kí wá dáwọn ọmọ ogun tí wọ́n gbé mọ̀ wá bá ọkọ́ àbí wọ́n gbé àdá kí ni wọ́n kàn máa gbé ìmọ̀ tó wọ́n fẹ́ fi dànù náà ni wọ́n fi torí àwọn ẹgbẹ́yìn ọmọ rí sọ́rí tọba tí ẹ̀kan bá jáde lóṣù tí kó mọ sẹ́yìn aláyẹ ìpè fún wọn kó ṣe gbogbo ẹ̀ fún wọn kó ṣe bá tán ti lérí léka àpàní hey àyìnbọn hey ẹ̀wọ̀n óò kan tán bá ti pariwo rẹ̀ sàríkà ní nǹkan délé ó kà tó mọ̀ ìwọ́n ni àbá wa kéde kan àbá wa أبا ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتك ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتك طبعا بابا وكوني دوا أما وتاتي لنا وكان طبعا تتبع لنا وهلا ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك sọ́rí kò sí ìtẹ́ẹ̀sì wá sí ilẹ̀ Yorùbá yàbí láyé yìí tí ò tí ìṣẹ̀lẹ̀ rí àríwẹ̀kọ́ ni kò sí ìtẹ́ẹ̀sì pẹ̀lú gbogbo jẹ́ bá ti fìlànì lọ́wọ́lọ́wọ́ báyìí dẹ̀ fìlànì lọ́wọ́ tí wọ́n gán bá ti làákà ìdáadáa ó ti ṣe kínú ni ó ti ṣẹlẹ̀ rí kò sí tuntun mú kí sọ́yìn gbogbo ariwo náà pé kàtà kó gbẹrẹ láì òun náà ṣe ń wá pé àdínkùsà àti ẹ̀ṣà pọ́lọ́jì wọ́n lè sọ pé àlójú bí ara wa inna lillahi wa inna dára yín ọlọ́wọ̀ ilé ìjọ burúkú tó walan tarda àfà walan tarda ẹ̀ríkà yahudu walan nasara hatta tattabi'a millatahum ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله lọ́lọ́run wá fi já mọ̀ pé báwọn Yẹ̀húdí bá wá já pé wọ́n nílé ìyọ́nú sódìdí àdẹ́lùwà Muhammad tí náà sọ̀rọ̀ ò bá lè yọ́nú sáàdánjú àbí ó tẹ̀lé wọn lórí irọ́ wọn èyí ò láti mọ̀ pé gbogbo ẹni bá ń purọ́ láyé náà kò ní yọ́nú sẹ́ni tí ń bá ń já òun nírọ́ àfìgbà tó bá tó tẹ̀lé wọn lórí gínú ni lórí irọ́ ọlọ́run nígbà tẹ̀lé wọn lórí irọ́ wọn ọlọ́run nígbà bá wọn parọ́ láyé ẹ̀bá tàbí nàmá ọlọ́run nígbà mọ irọ́ sọ débi tá mọ dìfẹ́ǹdì ọlọ́run nígbà mọ rọ́gbà débi tí ó mọ rídìí jòkó gbogbo ojú abá ti ń gojú rírọ́ ọlọ́mọdé àjálẹ̀ mọ dáńkò yálè mọ́ gbógun sí tọ́ ẹ máa wá ayé alùkùnrán ní o ìgbọ́ ọlọ́run wá ẹta bíìsì yìí tán ọlọ́run wá tó wá ń júwe fà nẹ́bì pé hápàtílá wọ́tì Allah wà lùkùnrán àrùbáyìí ni alẹ́rìnà àtẹ́lẹ́hùn kìtàbà ọlọ́run láwọn ẹni tá a gbé tíra lé lọ́wọ́ báyìí a gbé ilé wọn lọ́wọ́ ọba ṣubẹ́ a gbé dájọ́ ọnú ẹ̀ fún wọn kán máa lò ó ọba ṣubẹ́ ọlọ́run láwọn olúwa ní wọ́n wá ń ké hákọ́tìlà wàtì níbo ti yẹ kán mọ́ ké tìláwà bẹ̀rún tìláwà bẹ̀rún tàlá ìyẹ̀tìlú nínú kéwú tán bá ní tàlá nígbà míì a máa túmọ̀ sí pé ìtábà ó tẹ̀lé nǹkan kíní kan kọ́kọ́ ṣẹlẹ̀ ìkan wá ti kí ni ìkan wá tẹ̀lé والقمر إذا تلاها والشمس وضحاها آها والليل إذا يغشى إذا تجلى بلون لغة دارو آها مرة مرة آه تعالوا كبار والليل إذا يغشى والليل إذا يغشاها آه, آه. والشمس وضحاها والقمر والقمر إذا تلاها والشمس وضحاها ọlọ́run àbúrà pẹ̀lú ohun wàdùháhà wàdí wàlùkọ́mọ́rí ìdàtàlà tààlà ti bẹ̀rún kí ló túnmọ̀ sí ìdàjá àbàdáhà ẹni pé òṣùpá ó tẹ̀lé àwọn mínú àbúrítẹ̀ sí wáyé ayé yìí yẹtìlú náà wọ́n mọ tẹ̀lé tí ń bẹnu tíra ta fún wọn ṣáká ṣáká tìláwà níbo ti ọgbẹ́ yóò tẹ̀lé àwọn ní ní tìláwà bẹ̀rún ní tìláwà pé wọ́n ń ké wọ́n ṣe kí la péjọ mọ́ wọ́n ń ké níbo ti yẹ kí èyàn ó máa ké tí wọ́n kí mo ti ní ọmọ mọ́ ké orí àwọn jẹjẹ rẹ̀ ẹ̀dẹ̀ ní máa ń lọ ní nẹ́tíwọ̀kì máa ń já lọ káàkiri báwọn máa jẹ́ kí ọba ti fẹ́ dé àyíká ìdájẹ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ jẹ́ sí gbogbo nẹ́tíwọ́kì rẹ̀ kọ́kọ́ jẹ́ kí yóò padà ìdọ́mà ápòkì ìdọ́mà fòkì ọmọ sí bẹ́ẹ̀ mọ́ tọ́ ó yọ báyìí wà ṣámsì wà dùn wá sókè wọ́n ṣámsì wà dùn háhá wọ́n kulli hal tó àwọn wà láwọn tá a fún ní jíra máa só papọ̀ máa ń tí pọ̀ lókè o olúwa ni yatlunahu haqqa tilawati ti yẹ ti wọ́n ké ọ̀kan wọ́n máa tẹ̀lé dájọ́ rẹ̀ bó ti yẹ kí wọ́n tẹ̀lé láwọn méje ní ìtumọ̀ méjì náà ni ìkan náà bá ti dé àwọn ní ìtumọ̀ mẹ́ta ni wípé ọ̀tọ̀ ni tìláwàtú láwù tìláwàtú aláwù pé ọ̀tọ̀ ni pé agbẹ́gbẹ́tìrà ni wọ́n kàn máa ké ní kíké ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé tìláwà àtàdágbòrò wà ma'rifatul ma'ani àti ìláwà pé afẹ́ gbàgbọ́ yìí túmọ̀ rẹ̀ kíra yìí ó di mélòó báwọn ẹlẹ́gẹ̀ẹ́ta ẹlẹ́gẹ̀ẹ́jì àwọn ẹlẹ́gẹ̀ẹ́ta ni pé tilawatul ittiba kí kíké pé àwọn fẹ́ máa tẹ̀lé ìdájọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lágbọ́dọ̀ mọ́ bí bọ́ òfin ọlọ́ gbogbo tí máa jẹ́ kí lọ́wọ́ bá lò mẹ́tẹ̀ẹ̀ta lágbọ́dọ̀ mọ́ bí bá kí lò tíra ọlọ́run àmọ́ ké ní kíké gbogbo wọn tọ́ọ̀bá ikẹ́ alùkùránì pẹ̀pọ̀jú ọkọ̀ fèlì láàrin tíra ọlọ́run àmọ́ ké ní kípa fẹ́ gbọ́ àgbọ́yé rẹ̀ ó di mélòó tíra ọlọ́run àmọ́ ké ní ti kíké pa fẹ́ mọ́ tẹ̀lé ń kí àgbọ́yé rẹ̀ ó di mélòó tó kó sínú wa mẹ́ta torí mẹ́tẹ̀ẹ̀ta ìkẹ́kọ̀ọ́ nù rẹ̀ gbọ́dọ̀ fèlì ìhùn lálùkùrá ní wọ́n ń sọ ń pa àwọn alùkìtà àwọn abọ́ ní tẹ̀síìrì kan dúó lórí pé ááyà yìí àwọn yahudi àti nàṣọ́ra ní máa ń tíra àwọn ní ti sọ̀rọ̀ parẹ̀ tí di àtọ̀wọ̀rọ̀ ọ̀nàmàbà wọn ìjì olówá ní àwọn tá fún láwọn tíra ọlọ́run láwọn yìí gan làwọn táà ti sọ pé wọ́n gba síra ń gbọ́ ìwọ́n bí pé alukùránì ń ké ní kíké wọ́n náà máa ń ké ọmọ ń ronú sí ìtumọ̀ rẹ̀ ọ ń wádìí ìtumọ̀ rẹ̀ tó bá wá ń gbọ́ ìtumọ̀ alukùránì ọ wá ń tẹ̀lé tó bá nú ẹ̀ ọ ti dúró lórí ọlọ́run àwọn tó nígbà wọ́n tẹ̀lé alùpùpù rání rẹ̀. wọ́n máa ń yá túnú bí i fàmùlà ọlọ́run láwọn tó bá wá tako tíra tá a sọ ọ́ lẹ̀ fún wọn àwọn tí wọ́n ṣòfò tí wọ́n ṣorí búnú ọlọ́run wa nínú alùpùránì wa kí la bá nú ẹ̀ ẹ̀yìn ní tìlá wá tún dábòbí

sọ́rí bá bẹ́ẹ̀ níwọ̀n kùránì tàwọn sàábí òun wà láyọ̀ lè rí balẹ́ níwá alùpá ìlú ti láàgbọ́dọ̀ fi kùránì lẹ̀ tukù sógbọ́n tó fẹ́ dá sí ọlọ́run ti ní àwọn sàábí àgbẹ̀bí ó ti já mọ̀ fún yìí ó yìn wọ́n nù nínú suratul Fatihi ọlọ́run bá yìn wọ́n níparí áyà tó parí ọlọ́run Muhammadu Rasulullah ọlọ́run ọba fi ẹ̀yìn wọn ló fi parí súra wọn ó sì lóhun forí jì wọ́n tọ àwọn ẹgbẹ́ ọlọ́run ti wá yìn tọ́lọ̀ ti borí ní ìwọ́ wá ní káwàá gbẹnu káwà máa ń wò kí ẹgbàdé ó máa kàn wọ́n olùwájúdọ́ wà pé Muhammadu Rasulullah Muhammadu Rasulullah الله أكبر الله ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل تطول يا رب الله إيه. يعجب الزراع تطول يا رب

منهم مغفرة وأجرا عظيما وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة ما كيو وما كيو وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ورحمة الله يقول وعملوا الصالحات فوالي منهم مغفرة وعلى ذلك قبلا وبقول نيسي جامع agbọ́dọ̀ àpàtà tó jẹ́ kó gbóhùn fi bá àti ń kí alùpùpù nìlọ kò tún lè gínú ni kò ní ìsìdá a máa kéré tó bá wọn dákùn torí ọlọ bá ń kéré tó dáadáa fa. wàhálà wà ayé àti tí wọ́n ń yà wọn tàgbé ìwọ́n tí wọ́n ti ń tekúkè à mọ́jẹ fúra sí ọ̀rọ̀ ayé àti yà wọn tàgbé tọ́ bá ti ń ké ń ọ̀rẹ́ ń gbà fúra bọ̀

ṣàdéhùn fún àwọn tí wọ́n nígbàgbọ́ ìlú àwọn sàábẹ̀ àdẹ́gbà Muhammad tí wọ́n ti ṣe olóore ọlọ́lọ́wọ́ ṣàdéhùn mọ́ẹ̀kù fírọ̀ àforíjì fún wọn wà á jẹ́rọ náà àzíyìmá àti ẹ̀san tó tóbi àforíjì àdíkíní ẹ̀san tó tóbi àwọn ẹgbọ́lọ̀ ti ń ṣàdéhùn àforíjì fún àwáwí tán nígbà àwáwí akẹ́ àyà ìkánjìlélánú oníṣóṣojú ba ìwà àkíwù kùtùbù wọ́n lọ́ bàbá àyá rẹ̀ dákùn alùkùránì tí mo ní mo nígbàgbọ́ sí ìjọ bẹ́lọ̀ ń sọ kalẹ̀ bá nẹ́bí tó sojú bàbá àyá mi ànímọ́ ní òsì lára yín kò sí lára yín tí máa ń bẹ lára yín ẹ̀ ní kò ní máa jẹ́ pé rú àwọn wíkúwí lẹ́mọ̀ ni lẹ́mọ̀ á wí tó sojú bàbá àyá mi tọ́nà fi ní àwọn sàbí àlẹ́gbà Muhammad sáré gbogbo àwọn ayá wọn ẹ̀kọ́ táwà kọ́ ń bẹ̀rẹ̀ onítàǹbábọ̀ lọ́sọ́rọ́ tó lùbákọ́rọ̀ ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo àwọn míì àwọn tá a fún ní kíra tí wọ́n sì ń ké bó ti yẹ kí wọ́n máa ké wọ́n ń tẹ̀lé bó ti yẹ kí wọ́n máa tẹ̀lé ìwùlẹ́ ìkà ìyókùnmí inú nàbí àwọn yìí ni wọ́n àwọn gẹ́gẹ́ náà nígbàgbọ́ o àmọ́ wà máa ń yẹ kúkúrú mi yìí. wọ́n máa ń yà kúrú bìí fáwọn ìkà wọn kọ́ sí. ọlọ́run lẹ́nu tó bá ilé ṣe kèfèrí pẹ̀lú rẹ̀ fáwọn ìkà wọn kọ́ sí. àwọn yìí ni wọ́n ṣòfò ọlọ́mọdé ni àti wọ́n ṣòfò má takò nǹkan kan ló fi bẹnu ọ̀rọ̀ ọlọ́run má sì compromise inú suratul A'raf nínú suratul A'raf ọlọ́run ti ń kí èkì ní ìfáwọn bàánú Isra'ila ọjọ́ ti pẹ́ lèmi àti ẹ̀nà ti gbọdọ̀ mẹ́kọ̀ọ́ tọ́lọ̀ máa ń kí bá ìfáwọn bàánú Isra'ila àwa náà gbọdọ̀ mọ̀ pé tí ń bẹ́nu tíra tiwa náà kagbà mú aya 145 nígbọ́dọ̀ wọn bá ń sọ bóun sí wa katabna fil alwah aya 145 وكتبنا له في الألوان من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين. الوالد وكتبنا له في الألواح ọ̀rọ̀ Musa ní sọ́bọ̀ ayà tó wà lókè rẹ̀ Olúwa ní qala ya Musa inni istafaytuka ala an-nasi bi risalati qala ya Musa inni istafaytuka ala an-nasi bi risalati Ọlọ́run ní bi risalati qala lè bá ń gbómi kaná fún ó lè láàrẹ̀ kò gbóná ó rẹ̀ sọ̀fẹ́ ìtò ọlọ́wọ́ bá ti sà ọ́ lẹ́sà alẹ́ nìyà sí lórí gbogbo èèyàn bí sa pẹ̀lú sà lẹ́sà lórí àwọn èèyàn pẹ̀lú mo gbé mẹ́sẹ̀jì mi fún ọ wá bí ọlọ́ni pẹ̀lú pé ọ̀rọ̀ èmi ọlọ́ọ̀ tó wá ń gbọ́ ń sòṣe sọ̀rọ̀ ọlọ́wà ní àmọ́ ọlọ́ni ìjí mo wá gbélé ọ lọ́wọ́ ìyá gbàmú o ṣe kí ni gbàmú o wà kó ń mìíràn ṣàkè tó wá máa bẹ́nu ẹjú mọ̀ dúgbọ́ mìíràn ọlọ́run bá pé mo ti ẹ̀sí orí yìí fún ọ ọlọ́run wíyìn fún mú sátán ó tún wá wí dé ọlọ́run ní wàkàtà bíná ọlọ́run la wá kọ fún Músà akọ fún dánú ni akọ fún Musa filmada fil alwah wà láàtà gbé fún ta fi ránṣẹ́ àwọn akọ òfin aṣegíní akọ sínú ẹ̀ akọ sínú wà láàrin ìgbàdá wá kọ́ sí min kulli shay nígbà akọ yóò sí wà maw'idha àtúwà akọ sínú sínú ẹ̀ àtúnkọ maw'idha akọ wà sínú abẹ́ wà sí ti ẹ̀ rí ahán alayé gbogbo nǹkan ọlọ́run la fún wa ṣe sínú ta kọ fún Musa yìí ibi à ń lọ́nu ni fàkúzọ̀ ha fàmáàdá èèwò áyà yìí ìwọ mùsùlùmí náà gbọdọ̀ gbárú ẹ̀ olúwa ní fàkúzọ̀ ha bí kúwà ìdá gbẹ́gbù rẹ̀ Musa yàgbàmú dáadáa fàkúzọ̀ ha bí kúwà wọ́n náà yọ rí kúwà pẹ̀lú gíní pẹ̀lú agbára ni wọ́n fi dìímú tányányá wọ́n mọ̀rùkọ́ ọmọkà yá kúrò ní àtàríà tó sọ báwọn èèyàn rẹ̀ náà káwọn inú gbà mú dáadáa ẹ̀yẹ mọ́ wọ́rí ìbò ní ó bàjà jẹ́ àtúbọ̀tán àwọn òbí jẹ́ ojú ti yíò tó amẹ́yẹn ṣáà gbáǹtí àmì àgbẹ̀ kẹgbàmù ẹ̀yẹ gbámú ẹni kan ò lè gba ìfẹ́ àwọn tàbí kò lẹ́yìn wa a sì ní fi ọ́lẹ̀ lọ́rùn kan ọmọ yẹpẹrẹ wọn ìfẹ́ wọn tọ́lọ́run ọba ti fi lọ́lẹ̀ fún ọdún Al-Qur'an ó ní ẹ̀láwà ẹwọ́n bọ́lọ̀ tí ìfẹ́ ọba ní Israẹli rí ẹ̀dìímú ẹ̀dìímú ẹ̀dìímú àwọn kan dìímú nú wọn àwọn kan ò sì dìímú ọlọ́dẹ láwọn tí wọ́n bá dìímú òlá ìkà yìí kùnmí inú nàbì ọ̀nà àwọn ìwọ̀n nígbà ọ̀pẹ̀lú ومن يكفر بها فأولئك ومن يكفر به فأولئك هم الخاسرون فأولئك هم الخاسرون àmọ́ ń gbá òfin ọlọ́run mú dáadáa ni má jùlẹ̀ o tó lè gbá òfin ọlọ́run ọba mú àbá kájú mọ́ kó iná bù ọ́ má ṣe kí ni má jùlẹ̀ o nínú sólọ́bùlù bá kọ́rọ̀ dá àti kí àyà ń sẹ́yìn àyà 63 àyà méjìlá padà sílẹ̀ lórí pé ká gbá òfin ọlọ́run ọba mú dáadáa yìí aya 63 ọlọ́wọ́ bá ní wà ìdí àkọ́dúnà ní ìsáàkọ̀kún wà rọ̀fà àná fọ́wọ́kọ̀kún tóòrù wà ìdí àkọ́dúnà ní ìsáàkọ̀kún wà rọ̀fà àná fọ́wọ́kọ̀kún tóòrù kúrò máa á Àwọn bá ní Ìsìráìlà náà tún bá wíyà yìí náà. Ọlọ́run ti ń sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ wọn, gbò wá sọ tán ó ní àti gbà yín ládéhùn, àti ṣe báyìí, àti ṣàwó. Ìgbà wá wí fún yín ni pé kùzú. Ìgbà gbélé yín lọ́wọ́ ọ̀hún ẹ̀dìmú tagbára tagbára. Ẹsẹ̀ kí ni jọmọ́? Ìkà kò gbọ́dọ̀ gbákò lọ́wọ́ yín ẹ̀dìmú tagbára tagbára. Àbá, mọ́jọ jábọ́ lọ́wọ́ rẹ̀ inú Suratul Baqarah aya 93 ọlọ́tún tún gbólóhùn yìí aya kí gbogbo 93 pàláyọ̀ ọ̀lẹ́ ọ̀lẹ́ sọ sí ìfọ́ gba ìfẹ́ àwọn tàbí kò lẹ́nu wa níbo agbàmúta agbogbo eyín wa láti dìímú Olúwa sọ pé wà nínú wàsìnàrù ọlọ́run tó tó wà bá ní ìsìnráyílà ní pé kùzú mọ́ àtẹ̀yìnàkù ń tá gbére lọ́wọ́ ẹgbà mú o kéèkẹ́ wá gbà mú lásán bí kí ni bí kúfà ẹgbà mú pẹ̀lú gbogbo agbára yí gbogbo mi tẹ́ẹ̀ bá Suratul Araf ayah 171, in the seventy one nínú Quran chapter seven àfà sọ́nìwọ̀tọ̀ ọba mọ̀ pọ̀ fi ṣe náà ó láṣẹ tọ́lọ́wọ́ bá pa ìwọ náà sọ́tọ́ wá bẹ́ẹ̀ tẹ̀lé òfin ọlọ́ dìímú dáadáa ni má dìímú pẹ̀lú ọwọ́ yọ̀ fẹ́kẹ́ Olúwa sọ pé. wà

òkè wá ń bẹ nílé bí agbárí wọn báyìí táwọn náà tí ń wo pé ṣé kí ní yóò ní jálùwá lórí báyìí ṣé kò ní jálùwá lórí báyìí ọlọ́run wá tí ó wá ń tẹ́jú wọn létí pé kù lú mọ́ áátẹ ìná kó ń bè ó wà. ń tá a gbélé yín lọ́wọ́ ẹ mú dáadáa bí kó wà ẹ fagbára yín gbá mú wọ́n tún kù lú mọ́ fi. èyí tí ń ẹmọ rántí ẹ̀ ẹmọ gbàgbé ẹ̀ bóyá ìrìnàlè mọ̀ wà nínú àwọn tí ó bẹ̀rù ọlọ́run ọba ìrì ọmọ ìyá mi nínú Islam má jẹ́ kẹ́ni kankan ó dà ó láàmú má jẹ́ kẹ́ni kankan ó dẹ́rù bọ́ ọlọ́run bá tó bá nàbí wa Yahya olúwa ni yá Yahya khudh al-kitaba bi quwwa ọlọ́ni rẹ̀ Yahya khudh al-kitaba anagba muhammad ẹgbẹ́ gbogbo àwọn tàn kí látàárọ̀ yìí ọ̀rọ̀ ọba ní israel àwọn tó wá gba àwọn dáadáa nínú wọn àwọn ọlọ́run ọba wáyé ìfànàgbà muhammad ní suratul baqarah الذين ní الكتاب àtìnáhùn حق yẹtìlúnà hù haqqa الكتاب أولئك حق به أولئك يؤمنون به إيه. ومن يكفر به فأولئك هم الخاسرون أواكي هذا القرآن اقتربت الساعة وانشق القمر قل واني القيامة السمى وانشق القمر òṣùpá sì pín méjì ayé ẹ̀kọ́ ìwọ kan wá dé ọwá lóṣùpá kankan ò pín méjì ọwá ní káàkiri máa wù ọ́ràn àwa sì ń bá ọlọ́run pàdé kó tó ní kìtà bá bì kú wà àwa láì kò àwọn yóò láwọ́ wá gbà lọ́wọ́ rẹ̀ àwọn yóò láwọ́ tẹ̀lé ọlé lórí àwọn yóò láwọ́ ní alùkùránì wí nǹkan ìwọ́n tí ń wí nǹkan ní àrígbáwó الذين آتيناهم الكتاب الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون فأولئك هم الخاسرون Ìtakò àlùkùránì rẹ̀ àwọn òní fi ọlẹ̀ lọ́rùn kọ ọmọ ké báwọn Mùsùlùmí. bọ́ ṣe jẹ́ stakeholder tọ́ ríra ààrẹ bẹ́ẹ̀ ọ ààrẹ bẹ́ẹ̀ jẹ́ stakeholder ni ọ nípa Islam ẹ̀kọ́ wà láì stakeholder tọ́ jẹ́ làwọn náà jẹ́ bọ́ ti ọ̀rọ̀ wa ti ní Islam yìí ò ní jẹ́ nìkan lọ o ṣe kíni bàbá ńlá gbogbo wa nílẹ̀ Yorùbá ni nílẹ̀ Lárúbá ni òkè òkun Ọlọ́run ló rẹ̀ so tó wọn náà bá ṣe ìsìláàmù equal right lájọ ní so right tí wọ́n ní kí wọ́n ti lè sọ tí ò dá ń pa islam right yẹn làwa náà ní táwa náà fi mọ̀ sí àtúnṣe tó ọba sọ tí ò dá nípa islam ẹ̀sìn wà ní bàbá kọ́lé kalẹ̀ bàbá ìwà bímọ tó pọ̀ ọmọ àtàtì dé ní ti nàlẹ́ ní gbogbo àwọn ọmọ àtàtì dé àlégbà kọ́ wọlé bàbá wa ẹ̀rà kò kẹ́nìkan wá ní ẹbí ilẹ̀ ṣébí lè bàbá rẹ̀ ní wó ara náà ní ẹsẹ̀ náà lẹ̀ ṣébí lè bàbá mi ní ìfẹ́ tí wó wó àá àbí ẹni tí bàbá kan lọ bí gbogbo wa wá ní bọ̀dá bọ̀dá wá sí wọlé bàbá wa àwa kan ní ilé bàbá ọlọ́ wó yìí àwọn onígbàkọ̀ owó lè bàbá wa ẹ̀yin lẹ́yìn wá fẹ́ parí ìjà ẹ̀yin wá ní fi ilẹ̀ bàbá rẹ̀ ní ní wó ní ẹ bá jẹ́ pé làákà ìbá pé tó ó yẹ kẹ́ ẹ̀mọ̀ pé ẹfà búrò náà lẹ ṣe lè bá bá rẹ̀ ní kò fẹ́ jẹ́ kí wọ́n wó so ráìtì tóhun ní láti lè wólé bàbá wa tó rò pé lè bàbá wa ló ń wò ráìtì olè mi náà ní pé ọ̀ wólé bàbá wa tọ́wọ́ fáwọn nílàkà yóò wá dé pé àwa kìíní yìí sọ̀rọ̀ pé pé ṣe tó ṣe pín àkáfíní tó ṣe pín ni a ní ẹgbẹ́ pá ti ẹkọ mọ́ lọ ọba dá àmọ́ tí gbogbo ọjọ́ ní tàjọ ní mọ́ ara ìtì lórí ẹ̀ yà ní gbẹ́mọ́ wọ́ran àwọn oṣù mọ̀ wọ́ran ọba àlọ́ ti fọwọ́ kan ní ọmọ ọdí débẹ̀ mọ́ débẹ̀ mọ́ kódà kọ́ lọ́wọ́ kókó onú ẹ̀ kókó onú ẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa bá tiẹ̀ lọ àrí àmọ́kọ́ ọ̀dà wù alùkùrá yìí ní títàrọ̀ bá ti sa àtùwọ́n ṣàkọ́lùkọ́ mọ́ alùkùrá ní bóṣù pàápàá ìwọ́n ti fi wọ́n ní kí kò pín àwọn onígbà ohun bí wọ́n ti lè kọ́ lè tújúkútú àwọn oníṣẹ́ ìpọ̀ sáré pé ìtúkùtù ní tú ìtàlùkùrá ní wá ti kínú tó wíre àwọn tí ó bá bá wa sọ fún wá di pétọ̀ àwọn alfáà tó wá wá sáájú yí ànábì tán di kí àwọn tó kéè fún gbò làwọn ti gbọ́ yé tí ń tú ìnáwọ́ náà tú làbíbò àwọn tọ́lọ̀ wọ báyìí nígbà wọn bà ní ìṣòro ayíra alẹ́rìnà àti ìlàmùkùn ìtàbà yẹ̀tù lónà òun àkàtí làwọn tí. alẹ́rìnà àti ìlàmùkùn ìtàbà yẹ̀tù lónà òun àkàtí làwọn tí. ọláìka ìkùnmínúnà bí. wàmà ìyẹ́kùrù yìí fọ̀tùláìka ọmọ ìkọ̀tìlú. so àwọn tá a bá fún tíra tán yẹ̀wúdí àti nàṣọ́rọ́ ní tó wá lékè lọ́rọ̀ àwọn àlùfáà ní àwọn àyà yìí máa rí lórí tọ̀wọ́rọ̀ àti ìyè àti láwọn tó ló kó mùsùlùmí sínú náà àmọ́ tá a bá wo àyà tí ń bọ̀ lókè ọ̀rọ̀ àwọn kí ní sọ ọ̀rọ̀ yahudu walantar da hankal yahudu wala ẹgbọ́ yahudu ní sọ ní báyà wà lókún wájú rẹ̀ tàbá tún wá wáyà tó tẹ̀lé kí lolúwa wá tún wá wí yá bá ní إسرائيل اذكروا نعمتي الحمد لله أنعمت عليكم وأني فضلتكم على العالمين bàbá tún wáyà tó tẹ̀lé ọ̀rọ̀ àwọn tání tún sọ náà alhamdulillah àdúgbò lọ́sùn ṣàbárakùn àríkọ́lá ọba ní ìṣọ̀rá ilá onáà ní kíni oníṣọ́ làwọn àlùfáà oníṣẹ́fì tó pọ̀ lẹ́wà lè mẹ́mìlì kó tó yàtàwọn ní làwọn fi ní ááyà yìí àwọn tí ń nílà àwọn yẹ̀wú yàtàwọn nàṣọ́rọ̀ àwọn àbáàrí wa dínà pé ó bá mùsùlùmí náà bí n tí mùsùlùmí náà fi ń jẹ́ mùsùlùmí náà ní kó dó tálùkùrárì tanyanya ó ní kó wọ mùsùlùmí tanyanya gbàtọ́lọ́wọ́ tó bá wà náà tó ní pé ó dúkòlù fi sílmì káàpàá ẹ wọnú islam tẹ́yẹyẹ wọ́n láti tẹ́lẹ̀ ọkùnrin wá ti ṣe ìtọ́n ẹ mọ́ tẹ̀lé ìlànà ṣe ìtọ́n ìnáwó lakùnrin àdóhùn ń múrì ọ̀tá tó kojú ọ̀nà ṣe ìtọ́n jẹ́ fún alẹ́wà muhammad sallallahu alaihi wasallam ó ní ìnáwó man ya'ish minkum ẹ̀dọ́nà bá ní kẹ́mi rẹ̀ gùn díẹ̀ nínú yìí fàṣàyàrọ̀ ìlàáfà kẹfìrọ̀ yóò di àpá ìlú tó pọ̀ ilé yóò di yóò sọ̀tẹ̀ ilé yóò di yóò sọ̀tẹ̀ ilé yóò di yóò sọ̀tẹ̀ anábìrin tó bá ti wí fún ikú àti pa alaikum bi sunnati wa sunnati al in tí mo fílẹ̀ lọ́wọ́ ẹ ìlànà àwọn àrólè ní láti ṣe lọ́wọ́ ẹ ó ní tàmásàkù ìhà ẹdínwó dáadáa wà á dùn àléyà ní nàwáàdì wà á dùn àléyà ó ní ẹtì ẹni ọ̀gbẹ́ ń báyìí ó ní ẹtì di òfin ọlọ́run yìí ní pé ẹdínwó dáadáa in tí ń bẹnu àlùkòrá ni àwọn òṣèké ni àádìínwó dáadáa in tí ń bẹnu ọ̀rọ̀ ànábi kí láti bí kúwà pẹ̀lú agbára láàbì dínú a ní bàbá fi òkú ìyá rẹ̀ nílẹ̀ fún wèrè kí ni yóò ṣe ó lè máa súnjẹ ooru ẹ̀wọ̀n tí máa ń súnjẹ máa mọ̀ wípé olùdí èèyàn ní máa súnjẹ ẹ̀yìn náà lẹ dáadáa ẹ̀yìn náà lẹ ń wò náà ìrẹ́ ọmọ ìyá ìntọ́ bá ti bá nínú súnà tànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam má jẹ́ kí nǹkan kan kọ dí ọ láti lè máa wá dọ́gbọ́n sí i má jẹ́ kí nǹkan kan kọ dí ọ láti lè sọ tó bá jẹ́ òdodo yìí jẹ́ ó jẹ́ pé ìntọ́ bá sọ báyìí kó má sí ni qala Allah qala rasuluhu qala sahaba má jẹ́ kí ẹ̀ẹ́ àwọn a máa dọ́gbọ́n àwọn a máa ṣe báyìí àwọn a máa lọ báyìí àwọn a máa bọ̀ mọ́jú dọ̀ọ́lá mú sọ́rí tó bá ló fẹ́ please àwọn èèyàn kan ó wá fẹ́ torí ẹ̀ compromise ó lè rọ́nà lọ́wọ́ áyà tá a ké síwájú áyà ìjà mọ̀ sí ó lè ṣe establish fún ó ní pé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum ó ní àti yahudu àti nasara wọn ní ẹ̀bà yọnu sí ọ àfìgbà tó bá tún tẹ̀lé ìlànà wọn so gbogbo nǹkan ni wọ́n máa fi bínú so nǹkan tí wọ́n lè máa fi bínú mọ́ wọn ni pé tọ̀ kí lẹ fẹ́ gangan ìwọ́ kí lẹ fẹ́ gangan ó ní kí ni

wọ́n lè kó wàhálà balẹ̀ ayé rẹ̀ pàápàá wọ́n lè kó dàgbà mọ́jẹ̀ tó máa tọ̀ yáà a máa dẹ́là mú wo gan wo parípa dẹ́là mú máa san rẹ̀ mọ́jẹ̀ mú tọ̀ pọ̀n dọ́là mú ìwọ lọ ti kọ́kọ́ dà wọ́n láàmú ẹ̀ làwọn náà ti wá ń dà fún báwọn àwọn àròkó wọ̀ làwọn ń dà láàmú sọ ọmọ túmọ̀ sí ẹjọ́ ti fúnra yín ó ní ọ̀rọ̀ yíjọ dàbí adìyẹ ẹ̀ríkẹ́ ọlọ́run ní sọ́rẹ̀ ilé yóò máa dín yókùn rọ́pù tọ́jú mọ́ sáṣọ ọjọ́ okùn tọ́jú mọ́ sáṣọ sí ṣe àpẹta bá tó okùn báyìí nìtù ìwọ́n náà olùlọ tráì rẹ̀ ọ̀rìn ìdí mo sọ yìí tọ́lọ́ sókùn márùn-ún wọ́n dúró sáà wà ní ìyìn kíláàsì lọ́mọ tó bá ti sókùn márùn-ún yọ ara jí méjì kọ́ wá gbé adìẹ sórí ẹ̀ bó lájẹ ló dìbò sí wọ́n ti pé adìẹ ó mọ̀ sága okùn náà ń kọ́ sọ pé

irọ́ sọ́rí wàhálà tó bá fẹ́ kó bọ́ wọ́n na owó lè lórí wọ́n na wọ́n dàmú wọ́n ti gbogbo ẹ̀ kódà wọ́n lè dá ọlá mú gbà mí wọ́n tún gba bíṣẹ̀ bí ìlànà fún àfẹ́dọ̀ ọlá mú <laughs> gẹ́gẹ́ wọ́n tún ṣe fundraising fún kí ni àfẹ́dà alábáyálà mú ẹjá ṣe fundraising tó bá wùlẹ̀ ẹjọ́ tún ọ kankan so alákùnlé ha ìwọ́ di òdodo mú kúzìlì kìtàbẹ́ yáyà àyà ọlọ́ni ẹ̀yà àyá tó bí kìtà àbàbì kúwà tí ráta agbélé ọlọ́wọ́ ṣe kí ni gbàmù dáadáa ìrẹ ọmọ ìyá mi mùsùlùmí ìrẹ ọmọ ìyá mi tọjú olùgbàgbọ́ òdodo dákun nǹkan tí ò dá ti pé ó ti kú ló wọlé ó ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmí ìtiwá fún un ọlọ́run jálàbí ti ń bẹ́lẹ̀ yóò báyìí ọlọ́run bá wa ní jálàbí wọgbó gbogbo kíjọba mú àwọn ilé yìí ó já àwọn àfá ọ̀tí di orí èèyàn àfá ilé yìí ọ̀tí di apá èèyàn abẹ́yìn eré nínú òyìn ní ojú ọmọ wa tíyàn ẹ bá káròyìn pé wọ́n díẹ̀ nìkan lórí ẹlọ́wádìí ẹ̀lọ bí ẹ bá ṣe pàáfà lẹ́nu ní direct yóò jẹ́ pé àfá ló ràn orúkọ àfá òta jáde mẹ́ ọkùnrin tá àfá ló fẹ́ fi ṣe iṣẹ́ fún èyí ó ilé fọ́dọ̀ tó wá ní wọ́n ti mọ̀ nínú ẹ̀ àwọn tá gbogbo tèmi alátìmọ̀ pé bí tí kìíní ti bẹ̀rẹ̀ ibi jálàbí ni ìwọ̀n mi lè ní à jálàbí tèmi èmi òṣìlá bá débi kí máa lórí èèyàn méjì lábọ̀ tó sí ìyìn bá ní kí ló bá tèèyàn méjì ni ìmọ̀ ìwò tí ìníṣẹ́ rẹ̀ lọ́wọ́ ó ti gba àkáǹtì nílẹ̀ tàbí ti bẹ náà orí èèyàn apá èèyàn yí èèyàn eégún èèyàn ń bẹ ẹ̀ náà àmọ́wọ̀ ò ìláyà láti lè ni láti lè lò ó ẹ tó bá rí bẹ́ẹ̀ ó ká takò oníṣẹ́ burúkú tí ń kọ yín nǹkan ìdí tí jálà fi ṣe gbọ́dọ̀ wọgbónù láàṣí ní sinmi lórí ẹ̀ èyí ìjálà kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn yíò ìmí tó tún wá wọlé yíò yìí lọ́rọ̀ gbé wá láti Iran tó ti lọ́rọ̀ ipò òkúta sọrí ayíwẹ̀gbọ́n ibi tó ti lọ́rọ̀ bí òkúta sọrí ní wọ́n ń tàwọn yà yìí tó ní mo yá ń tàn wọ́n ọ̀ ń tàn wọ́n bó wa bó láti mọ̀ pé ọ̀tà wa náà ẹ̀gbọ́n mi rẹ̀ ọlọ́lọ́ Iran ọwọ́ adọ́gbọ́n tàn wọ́n ya adọ́gbọ́n kínú bí wọ́n ti ń ṣe tọ̀ àwọn abọ́ ń sọ fún pé ọ̀sán wọn lọ́hùn ni bóò làwa gan ṣe fẹ́ gbà pé kìí ṣe tọ̀ ń tan àwa náà kọ ọ̀sán wọn lọ́hùn yorùbá tó yìí lọ́nà ni parígù sára yorùbá lọ ó lè jẹ́ sí àwọn ìjọ lọ tí ọkàn ń tan àwọn àgbẹ̀ lọ ah, wá sí wá láti ìráàlù yẹn kò rí ìdíjòkó kò sẹ́nì kankan nínú àwọn sàájú ànábì tó tọ́sẹ̀ mú kò sẹ́nì kankan kódà èyí tí wọ̀n gan bá rí pé bóyá láàrin àwọn sàájú gan bí àwọn sàájú gan mọ́ sábà bí ẹni bẹ́ẹ̀ ṣeré láàrin wọn ìwọ ògbọ́nà tí kọ́mọ́ fi kọ́mọ́ fi kùfẹ̀ nínú sàájú kẹta sọ̀rọ̀ ẹnu Ramadan Julebi Julebi nínú àwọn sàájú wa náà lámọ̀tán rẹ̀ àti sọ fúnra aláìmọ̀ ìgbà láàrin àwọn sàájú wọn mọ́ fi ń ṣe ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ òun tiẹ̀ àwàdá ti pọ̀ jù tó tún wá lè bọ́ta rẹ̀ obìnrin yóò tún mọ́ ṣàwádà kálùkù tàbẹ́ rí ní gbé àwọ́síwá mọ́ ṣe báyìí sàbí ànábì jù nígbà ànábì jù ọ̀dá ànábì fẹ́ yàwó ọmọ gbọ́lò dá ànábì lónìí ànábì ti pé bàbá ọmọ dá ànábì fẹ́ wọ́n fẹ́ lé wá ọmọ yìí mo fẹ́ fẹ́ yìí lọ́mọ lọ́wọ́ kan ní ó ti tán ìrọ̀ ìyìn fẹ́ fúnra mi nípa mo fẹ́ fẹ́ o mo fẹ́ fẹ́ fún ẹni ìyìn kan ní jùlẹ̀ ìbíìlì bàbá tó yẹ kí gbà tó gbọ́ pàdánù ló ń bẹ tẹ tó rò pàdánù níbi tó ní ọwọ́ kan ni tó ní ẹ má bínú sá ẹni lọ yìí bá mọ̀mọ́ rẹ̀ sọ́ngbà tí bá délé <laughs> ìwàbá náà wá délé mẹ́tọ́dù ìlú náà wá lò wá ní ànábìmọ̀ bá mi sọ̀rọ̀ kan lé ọlá àjẹ́mẹ́ inú bẹ̀bẹ̀ ọmọ wa alhamdulillah akórílẹ̀ ó ti yá wà ànábí òbẹ̀ múra rẹ̀ <laughs> jùlẹ̀ ìbíbù ló pé jùlẹ̀ ìbíbù ó sì wá jẹ́ jùlẹ̀ ìbíbù ládùn gbogbo àwọn ọmọ tí wá jùlẹ̀ ìbíbù ládàbí pé lébì náà ah. ẹwọ dájú wa ẹlọ ní sọfà náà wípé pé a mọ̀ ọgbọ́ àbí ibi a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ agbọ́nulé ọmọ tọ́lẹ̀ sí jùlẹ̀ ìbíbù òun náà bá bọ́ta pé mọ́mí ṣe gẹ́ẹ̀tì ń tẹ ẹwọ́ dáàdì sọ fáànà bí lórí kí wọ́n fẹ́ jùlọ ìdí ẹwà lè fẹ́ lọ sọ fáànà bí ẹ mọ̀ pé request ànábì lẹ́fẹ́ turn down yẹn ìtẹ́ ì à bàbá ó yá ẹlọ ìṣọ́bà ànábì ẹnu ti yá ẹlọ àti gbọ́ adékínú ni àti gbà ẹni jùlọ yìí ti fẹ́ obìnrin kọ́ ni wọ́n fi jí àwọn sàábé tún wọ́n tún jẹ́ yìí sọ́tọ̀ lọ wọ́n gbọ́dọ̀ ara mọ́ ìjọ́ tó bá bọ́ta tó wúlíkú yípa jùlọ ìbí ìbò ọ̀sẹ̀ àgbápò ìjọ ọ̀rọ̀ ní orúkọ bá àdúgbò àwọn òní ìníkọ̀tà àwọn ọjọ́ àọ́gbà ìsìlélé torí ànábì tó sọ yíò lórí ẹ̀ nígbà tó wá lọ sójú ogun pẹ̀lú àwọn sọ̀hábí ànábìwa Muhammad sallallahu alaihi wasallam owó àdúgbò àwọn òkú mùsùlùmí lọ fún kèbèrè lọ yẹ mọ́lọ ìwọ àwọn òkú wa wá wọn bá wà wà wà ó yá tálẹ̀ nínú gbogbo àwọn tá a jọ wá sójú ogun ogun yẹn wù àrán lágbàjá bẹ̀lá òkú lágbàjá rẹ̀ kúrò káàdì wọ́n kò sí òyìnbó abáni kò sí èdè kan mọ́ ah, àdábì ni ẹwà rí dáadáa àti àkùsẹ́ ìgbẹ̀sẹ̀ mọ́ gbogbo aláti pé a ti pé anábìlẹ̀ ní òtí rẹ̀ nìkan ìyìn tí ìrínú ẹ̀yìn alààyè ìyìn tí tí ìrínú ẹ̀yìn tẹ́ẹ̀tì kú nínú ẹ̀yìn sáré ìrínú àwọn òkú ìrínú ẹ̀yìn alààyè wọ́n ni ànábì tàwà nìjú kọ́ ní mọ́bí títà àdéhùn táwọn èèyàn bẹ́ẹ̀ kà fún dé láàrin wọn ni o wọ́n ni tàwà nìjú ànábì ní èmi ń wá jùlẹ̀bí ẹlẹ́ bá ń wá jùlẹ̀bí ìwá wọ́n sì lọ wọ́n wá wọ́n wá rókù rẹ̀ ayé anábì àti rókù rẹ̀ aláàánábì sì fọwọ́ ara rẹ̀ gbé òkú jùlẹ̀bí anábì wá ní jùlẹ̀bí ìbò mi ní wàhánà mẹ́rin ah, ó ní jùlẹ̀bí ìbò tẹ́ wúwo yìí iṣan mi ní mo ní jùlẹ̀bí ìbò jùlẹ̀bí ìbò ló ṣe ni ló ní ní èmi ní ti jùlẹ̀bí sọ́rí tàbí báwọn èèyàn wọn káàkún láàrin wọn ó tún kú wọn tó mọ̀ fáwọn mísì èèyàn gbogbo ọba bọ́ta tó wíwíkúwí gbajúlẹ̀ ìbíìmù àbá àánà ẹni pankẹ́rẹ́ ìsì ọ̀rọ̀ tó bá mú àbùkù rẹ̀ tó wá sọ́ tí wọ́n wá ọ̀wárá ìtọ́ ọmọ wà lébù rẹ̀ lọ àwọn tẹ́jọ́ ń tẹ́lẹ̀ ayé jẹ́ alébù yẹ̀ mélòó mú wá náà tọ́bí wá ń lọ sọ́dọ̀ àwọn tàbí lọ náà ọ̀tí ẹ̀lọ generation tó lọ síwájú lọ generation ṣe ti kẹta ó wá gbajúrú fourth generation nǹkan sí ọ nǹkan sí ọ ẹ̀yà tó ní ẹni tí ń sọrú ẹ̀ ní ilẹ̀ haúsá yàbá nífi ọ̀tọ̀ ní kó wẹ̀wọ̀n wọ́n yìí tó wá gbé dájọ́ mi lè lórí pé kọ́jú ọ̀kan ṣe tẹ́sí ọpọlọ rẹ̀ pé ó dà pé nǹkan so ìwọ náà tó bá ti lè dúsà bí mú ìyá yín náà àwa náà padà ọ̀rọ̀ rẹ pẹ̀lú ògbọ́nà ìtẹ̀ ìtẹ̀ sí lọ báyìí náà lórí àwọn kìíní ọ̀pọ̀ ti ṣe kínú ọ̀pọ̀ ti ń sún amáyìn mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin ìkórìíra ní bọ́ọ̀dì inú àwọn sàábé má ṣe kíní má ṣe sẹ́ni rẹ o ìwọ dúó òṣèlú ká dúó gbogbo àwọn nǹkan tí wọ́n ba ìsìláàmù jẹ́ tí gbogbo nǹkan tí ò jọmọ́ ìsìláàmù tó gbé wọ́n lẹ̀ Yorùbá gbogbo àwọn àbá lórí èèyàn àwọn àbá òǹlọ́wà pé èèyàn àwọn àbá gbẹ̀tẹ̀ èèyàn gbogbo àwọn wíwú wí táwọn àbá kan máa ń wí ilẹ̀ Yorùbá yìí gbogbo ẹ̀ àsìkò tó tí kí ni ọ̀rẹ́ àsìkò tó tí wé ò gbọdọ̀ mọ́ wáyé mọ́ wọ́n sì pé gbogbo ẹ̀ náà regulation ti ń bá wọ́n ti regulate ẹ̀ kódà ńgbà tí kan sọ ọ̀rọ̀ wọn lọ́dọ̀ láìpẹ́ tó ní ìwọ ọ̀tọ̀ ní ká mọ́ dọ́gbọ́n sí Ọlọ́run gan dọ́gbọ́n sí ẹ̀sẹ̀ fọ̀lá lọ́sàkùnrin ìwà pàtẹ́ sọ́ọ̀ tòníṣọ́lọ́wò lọ́gbọ́n ti ní rọ́jò níyàní ní yẹ òun bò mí pé ìjọgbọ́n sọ́rọ̀ jò yẹ ní kómi yẹ bá lè mọ́ tètè tán omi ewu èyí tí bàbá rẹ̀ pòdìdì fún abéwu àwọn kí ní ìwú ìdíkù ìbá jẹ́ríkò tó wá wí yóò nígbà táwọn alùsùn náà kóbò ẹ̀rí pé àwọn ara wọn náà padà <laughs>

gbogbo orú náà dẹ̀rẹ̀ dán ń tà láàfẹ́mọ́ lẹ́yìn báyìí àfẹ́mọ́ ni kò sáyé rẹ̀ mọ́ tó bá ẹgbẹ́ tó rí ẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ wá sọ wá dá alágídí ààrẹ sì láti jẹ́ alágídí tó bá ẹgbẹ́ tó rí ẹ̀lẹ́ ìjọ pé òkè a stubborn ààrẹ sì láti kíni láti stubborn ìwọ tí wọ́n wá ń ìwọ ní gọ́ọ̀t láti lè pè mí lórí fóònù láti lọ sọ fún mi pé à bàbá àti ẹ o ìwọ fẹ́ràn rẹ̀ lọ o pé kódà bó ṣe wà yẹn tí a bá wọ iná ìwọ náà rẹ̀ bí láti kí ni láti wọ náà ìwọ tí stubborn báyẹn èyí nǹkan ti kúrò ní stubborn ẹ̀ṣẹ̀ ní òmórúkọ tá a pẹ̀lú yìí ẹ́ ó súpìdì ni tó ní òmórúkọ èmi kà gbé èmi kà òkè òkè ajínigbàwọ̀ náà ní tí wọ́n ní wọ́n bẹ ètò tí wọ́n bá lè sọ bàbá ti ẹnu tọ́wọ́rà bú rẹ́rọ́ mọ̀háwíyà tọ́m bí wíké tó jẹ́ bàbá tèmi ní tọ́ọ̀bá mọ̀ lọ́dún mọ́ ó ju bàbá mi Abdurrahim tó bí mi lọ lọ́dọ̀ mi sọ́gọ́ báyìí tọ́ bàbá mi níwọ̀ lọ́rùn mi gẹ́gẹ́ bí ẹ tó dẹ̀dẹ̀ lé mi lórí jù lọ gẹ́gẹ́ bí ẹ tó dẹ̀dẹ̀ lé mi lórí òun wá níwọ̀ lé mi lórí ju bàbá mi lọ gẹ́gẹ́ bí tó ṣe lórí kíni lórí Islam kìí ṣe gbé àwọn bàbá tiwa bàbá bàbá ní òtó àbúrò rírá kò tó mọ̀ àwíyá ní táwọn yóò ṣe fún Islam tọ́ sọ́rọ́ rí àwọn yìí náà bí wọ́n ti wá fẹ́ràn bàbá tiẹ̀ tí wọ́n lè wọ náà torí ẹ̀ àwọn bàbá tèmi náà èmi náà wá fẹ́ràn wọn àmọ́ àwọn bàbá tèmi àwọn ò ní wọ náà <laughs> insha Allah àbúrò lọ́dọ̀ náà àwọn bàbá tèmi bẹ́ wà lìjẹ́nà èmi náà wá fẹ́ wà lìjẹ́nà tí bàbá mi wọ̀ ìjọ tó wá sọ fún lórí fóònù ni pé ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe kí nìkan fún bàbá ti ẹ̀ o ní ṣe ti ẹ̀ ìdí èmi náà wá tún sọ fún ọmọ ìṣẹ́ sọ fún ìjìbẹ́ ìgbẹ́ náà ẹnìkan kò ní ṣe kí nìkan fún bàbá ti èmi náà mi ò ní ṣe kí ẹ̀ ìdí o ó rà ike mo tún wọn darí ìsìn ní ẹ̀gbẹ́ bàbá ti nínú bàbá gbogbo àwọn mùsùlùmí àbí bàbá rẹ̀ ti wà mẹ́jọ bàbá rẹ̀ ìwọ́n gọ́ bàbá ẹ̀yìn gọ́ bàbá ẹ̀yìn gọ́ sà ẹ̀yìn gọ́ gbogbo wa gọ́ tọ́ ẹ̀yìn kọ́ àbá ẹgbà bàbá lọ́tún ẹ bá wọn bàbá àwọn sàábé bàbá inú àti ojú bàbá yìí àtọ́ wọ́n ni ojú jí wọn wọ́n ni bàbá àwọn jíwọ́n <laughs> so àwọn bàbá ti wá nu tí wọ́n èèrà gbọ́dọ̀ ra wọn bí èèrà gbọ́dọ̀ bàbá èèrà gbọ́dọ̀ bàbá tiwa náà tó gbogbo tí wọ́n wá ní gbogbo tó ọba nílò lè fi jẹun sọ́rí àwọn òní nǹkan tí ò já tiwa láwọn òní jà sọ́rí táwa ní ní ká sàlàyé àwọn ò sì àlàyé dáadáa a sì gbogbo ọ̀nà tí èèyàn fi máa ń ṣe àlàyé ọ̀rọ̀ fọ́rọ̀ fi máa ń yé gbogbo ọ̀nà náà láti kí ni làá lò àwọn àsàlíbù ìṣà ìyà ó pọ̀ ayé ẹ̀kọ́ ni ebi ní ìṣà òlàjú kọ́ ogun sáà ń lóhun inú àwọn àsàlíbù ìṣà ìyà ní kí o sàkòjú bí ọ̀rọ̀ náà àbí ẹ́ ń sọ àtògún báhùn so ìdí nìyẹn kó ní kálukú wa kájọ ní ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àyà tí wọ́n ní nípa àwọn bàbá àti ẹ láti ṣe tó wù ọ́ àyà ń là wa náà ní láti lè dìfẹ́ǹdì àwọn bàbá wa pẹ̀lú tá a bá ní ní agbára èyí tó wá sọ fún mi náà pé kí n mọ kó mọ̀lẹ́bí àwọn Buhari ọlọ́mọdé àṣọwà dáadáa ẹ̀dàkùnrin mùsùlùmí òdodo ẹja dúró ẹja dúró ẹja dúró ọlọ́mọdé àfún alágbòye ọ̀rọ̀ rẹ o ọlọ́mọdé kọ́ ọlọ́run bá mọ́sàdé kò yé wa o ẹ̀ka ẹ̀ sàmìjọ mọ́ ẹ̀bú bá wá yé wa ọlọ́dẹ àdìmọ̀ dúró tì í tọ̀ gbogbo intimidation tí gbogbo wa bá wá ń rí di òfin ọlọ́dẹ àdìmọ̀ dúró ọlọ́run máa ń jẹ kẹsẹ̀ ìwọ wúyẹ́ àbí ká máa pàdé ní alkọ̀mdọ̀tì àkà ní ọ̀sẹ̀ tó lọ lórí àwọn fàtàwà àwọn àfà aliyari àwọn èèyàn pọ̀ ìsìnkú translate àwọn ẹgbẹ́ ọlọ́nkọ́ tí wá láwọn sí táàkì jẹ́ fáwọn tí wọ́n béèrè béèrè tí wọ́n mọ̀ sí torí àwọn náà ní gbìyànjú àjẹmọ́ mọ̀ sábà láwọn fáwọn ẹni àwọn wà òkè pẹ̀lú translate pẹ̀lú ọgbọ́ ọlọ́run àwọn ẹgbẹ́ ọlọ́run kan ṣe mẹ́sẹ̀jì yẹn kí mo sọ ọjọ́ náà pé àwọn tí ó pín ṣe ó jáde àwọn kan ṣe mẹ́sẹ̀jì rẹ̀ lápò bá bá ti parí ẹ̀ so àwọn nǹkan yìí tó bá ti wá rẹ́dí tó láwọn ìdílé ìṣèké pé ṣé kò tí ì rẹ́dí náà èyí rẹ́dí tó bá ti rẹ́dí lárúbáwá ló wà ń bẹ òyìnbó náà ló ṣe kéde yóò wà ń bẹ yorùbá rẹ̀ náà ló ṣe kéde yóò wà ń bẹ so ìwọ tó bá ti lárúbá lọ fẹ́ ka ọ kà lárúbáwá ẹni bá fẹ́ kà ìbò yóò kà ìbò ẹni bá fẹ́ kà Yorùbá yóò kà Yorùbá kò níbi Haúsá ilẹ̀ Yorùbá ni àwa ti níbi tí náà èdè mẹ́tẹ̀ẹ̀ta tí yóò àwọn àmẹ́rin ọlọ́mọta bàbá sí rọrùn ẹnìkan ní release it on pdf bẹ́ẹ̀ tó bá ti ṣe báwọn tọ́tọ́ compile sí mẹ́tẹ̀ẹ̀ta pdf nínú tó wá wà pdf ni ó lè máa lọ ní kí lórúkọ ẹ̀ online ẹwọ́n lè mọ̀ ṣí ẹ̀ ẹni bá fẹ́ fẹ́ bá fẹ́ tàbí kí lórúkọ ẹ̀ hard copy ìyẹn náà ó wà gbéléwò àápin yóò rìn lọ ọ̀rẹ́ tí ọ̀rẹ́ tí ọ̀rẹ́ wọn tánú copies copies tí ó pọ̀ láti yóò rìn yóò dé lọrin yóò dé gbọmọ̀sọ̀ yóò dé gbogbo ilẹ̀ yóò bá pátápátá ilẹ̀ yóò bá tó bẹ̀rẹ̀ láti jẹba hmm? tóbi dé bo tóbi dé kóyà yìí ní bàdájú gbogbo bẹ́ẹ̀ láti jẹba àbíjẹba náà kọ́ lẹ́kọ̀ọ́ yóò ní níjọ́ táwọn haúsá láwọn ò fẹ́ gbé àtàwálẹ̀ yorùbá ń gbóná dúró sí àwọn náà gbà pé bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n dànù alójú tí ó láti jẹ́ bá wá sí gbogbo ọ̀nà àdúgbò tí wá mẹ́rùn wá òkè òyìn wá lọrin wá báyìí ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ ẹ̀hán yọ ìbàdàn ṣogbo gbogbo ẹ̀bẹ̀ gbogbo ẹ̀ yóò dé ìdíbìrì láì tààlà so gbogbo ẹ̀ láti fọ̀nlé láti kó lè mọ̀ pé tọ́ tọ́ bá ti parọ́ máwọn àfáà jẹ́ àrí ìdáwọn àfáà àgbẹ̀ àdúgbò yìí ọlọ́mọṣà máa ṣe ní ìrọ̀lẹ́ lára Kùránì kẹrin náà a ní sọ́à kò sí ìbéèrè láti pa tọ́gbà tí ó ti wá sí ibi ní aláwọn onídẹ̀ ní Benin Republic ẹ̀yìn eré ṣe Yorùbá àbí Yorùbá ni ó wọ́n kó ìwò rẹ̀ no French náà sọ ní Benin Republic o àmá àlàkùnrin àtàbá yìí tó bá dọ́dọ̀ yìí tàbá gẹ́ẹ̀dì pdf sẹ́yìn Benin Republic ẹ̀yìn náà lọ

bẹ́ ó jẹ́lẹ̀ yorùbá kò jẹ́lẹ̀ yorùbá tíbi tí náà tán gbógun tilẹ̀ yorùbá ìbá láti jẹ́bẹ̀ ó débẹ̀ á ti kí ni a ń tẹ́lẹ̀ sí ẹ̀nà kéèṣe bá àfi sọ yorùbá ní sọ yorùbá ní sọ làwọn wíyà yóò sọ àwọn ibi tàyà ní kébi tí náà yìí ṣe kínú ni tó dé ìsìláàmù lẹ yorùbá ẹ̀yà kan ní uk uk bó ẹ̀yà ará uk lọ wá bẹ́ẹ̀ ti ṣe jẹ́ ara ti tẹ́lẹ̀ sí òjìdó aláwọ̀ta fún alágbọ̀ ẹ̀ ẹ̀rọ àrìnrìn àjò kí náà bẹ́ ká sàlàyé parí ẹ̀yìn tàbí irun arìnrìnàjò tó kú sínú pọ̀ kọ́sùrù mẹ́gbẹ̀ jámọ̀rù gbọ́ngbẹ̀ yíò ní ká máa dín ìrùnkù tàbàndẹ̀ ní ìrìnàjò ṣẹ̀yà Islam ẹ̀dẹ̀ ló fi sí fún wa ọlọ́run fi sí ìrọ̀rùn fún wa ní ẹni bá ń sí ìrìnàjò ọlọ́run yóò da ìdajì ìrùn fún níbi àwọn àrùn tó jẹ́ àádùn musafiri ọlọ́wọ́ bá gbé kó fún eh, ẹni tí ń kírun ṣàtọ̀rọ̀ sọ́lá ìdajì irun rẹ̀ ọlọ́wọ́ yọ̀ dáre fún so àmọ́ àwọn owó irun tó ṣe pé irun eh, ló po mẹ́rin irun kílókọ́ rẹ̀ zoho asr àti ìṣà àwọn àwọn yìí ìwà kì ní méjì méjì ẹ̀dẹ̀ àkọ́kọ́ ní pánìyànjú ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kejì ni pé ó tún wá láǹfààní kí eh, ó ṣe jábùkù sọ́lá kó jẹ́ àwọn àrùn méjì tí Islam pàpà lè jẹpọ̀ kó jẹpọ̀ òní lóòrà àti asọ̀ then Maghrib àti Isha ó lè jẹ méjèèjì pọ̀ ìyíhun kálóògbó fẹ́ ṣe ìmáàmù àbíndàbù kí ni ó ṣe kọ́sùrù àmọ́ ká ní ó kírun lẹ́yìn ìmáàmù tó kírun pé ọ ní kí méjì lẹ́yìn rẹ̀ kan sálámọ̀ wọn ká ní mọ̀mù tó jára dúgbò lọ kí jẹmọ́ lẹ́yìn rẹ̀ ní tó bá kí oníkíní olóòtú kódà ká kan lọ bá lẹ́yìn rẹ̀ tọ́ọ̀bá san èyí tó kù ẹyẹ ọ̀kọ̀kan lọ san mélòó lọ san mẹ́ta lọ san tí ó fi jẹ́ mẹ́rin tí ìmáàmù kí ọlọ́mọṣàbáwà sí ní ìrọ̀rùn tọ̀ kí wá ní òǹdíwọ̀n rìn àjò táà mọ́ ń ṣe kọ́sírù nípa rẹ̀ kí ló òǹdíwọ̀n rìn àjò táà mọ́ ń ṣe kọ́sírù rẹ̀ tọ̀ òǹdíwọ̀n rìn àjò yìí ọjọ́ mélòó la gbọ́dọ̀ ó ní ìrìn àwọn àfáà mi àwọn ní tabara ti kúrò ní stéètì kan sí stéètì kan àwọn míì ní tabá ti gorí omi kọjá sóbì tèlè ọ̀rọ̀ pọ̀ lórí táwọn àfáà sọ lórí yìí àmọ́ àfírí ibi tó bá ṣe pa lè dágbére nílé pé mò ń travel o tí ó sì níbo lẹ́ lọ mò ń lọ bí tí but at least ní máa ń tó níbi seventy five kilo tí wọ́n wí yìí tó eh, irú àyíká wa wà yìí nìṣẹ́ ṣé mo lè fẹ́ dágbére kí wọ́n ní mò ń travel

wọ́n tún sọ wípé wọ́n náà tí wọ́n ti mọ̀ pọ̀ dáǹkan mú ara rẹ̀ <laughs> ọlọ́sí sàánú wa pẹ̀lú afṣàhí wallahu a'lam tó lékè nọ́rọ̀ ó ní pé tí ènìyàn bá ti jẹ́ ń tààlì dágbére pé and travel ìrìn àjò ọjọ́ mélòó wà ní ẹnu òkú lórí yóò náà àwọn àfáàsọ tó pọ̀ àmọ́ wallahu a'lam gbogbo ọjọ́ tí èèyàn ti ń jẹ́ arìnrìn àjò òun náà ni yóò máa dírùnkù ó sì lè máa jẹun ìrùn pọ̀ àmọ́ tí ò bá ti járe ìrìnàjò mọ́ pé ọlọ ọ̀tráàbù lọ kánú lóṣù ọwá lórí oṣù kan gbàdúrà lórí adúlé oṣù méjì ọkọ̀ jáde jẹmọ débì ọtí ìstáwútọ́ náà rẹ̀ ni níjọ́ tó bá ti ìstáwútọ́ náà tó ti sọ di ìlú rẹ̀ tó ma gbé ọ̀lẹ́ kí kọsùrù wọn ọlọmọṣà fún wa ní àgbọ̀ ọ̀rọ̀ ọlọ́wà rẹ̀ àwọn kò sàmọ̀ ẹni tí ẹ̀ẹ̀kan ní kìlómítà ẹ̀ kìlómítà ń lásọ̀ tí é ṣe kìlógírámù hù ẹnìkan ní ẹni tó jíṣẹ́ ní epo àwọn ọ̀gá rẹ̀ ni wá ní kíní sílẹ̀ pé kí ní ìdájọ́ tiẹ̀ ọlọ́wọ́ sàánú wa ìdájọ́ وإذا كالوهم أو وزنوهم يخسرون àwọn tí ń ṣe irúṣẹ́ bí ọlọ́run ṣe ń gbé wọn náà kọ̀ọ̀án ìbínú ọlọ́run kọ́mọ lọ nígbà wọn tí wọ́n máa ń dín òṣùwọ̀n kù mo sì gbọ́ pọ́dẹ̀ ìlówó kan tẹ́ nílé epo wọ́n lè mú gbọ́ wà síwá yìí ẹ dákun ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹbẹ̀rẹ̀ ọlọ́run lọ́nà bá ní kẹ́ kódà àwọn já mọ̀ pé ṣíṣe bẹ́ẹ̀ yẹn làwọn fi mọ ní profit ọmọ wa béèrè lọ́wọ́ pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀ ní profit rárá ni ah, a ní kìí ṣe rárá náà pé ṣùgbọ́n mo ń kéré mo ń kéré gan ẹ̀ṣẹ́ ní tó kéré ọ̀lá tálùbáríkà bá gùn ó ju kẹ wá fọ́nà àlùmọ̀kọ́rọ́ yíwá wa ní àbọ̀ ìmọ̀ gbọ́rọ̀ wa dákùtò ọlọ́run àfọlọ́run bàbẹ́ ọ̀ má wà nínú mítà kí bó ti yẹ kí ni bó ti yẹ kó wá aláìlẹ́rẹ́ kódà tàbí sí pé ọlọ́run ọbọ̀ máa bínú sí yín gan ní tọ́lọ̀ ṣépè láwọn tí ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn ṣépè lé wọn wọ́n yìí ló lè mọ́tọ́ fífín ọlọ́run bínú ọlọ́run kó máa lọ rí bọ́ọ̀lù àwọn tí ń bí òṣùwọ̀n ọlọ́run á tún sọ àṣírí wọn ọlọ́run alẹ́dínà ìdàtàlù alẹ́nẹ́sì sọ́fún ọlọ́run àwọn bá fẹ́ gba òṣùwọ̀n tí wọ́n lọ́dọ̀ àwọn èèyàn yẹ sọ́fún àwọn wà káwọn èèyàn wòṣùwọ̀n tí wọ́n pé tẹ́yìn bá bẹ́ẹ̀ lọ epo lẹ́nu pc ẹ̀ẹ́dì kí ta epo yí mọ́lẹ́ kíni tó pé ọlọ́rin àmáwọn tí wọn wàyí dáa ta lóhun ọgbọ̀dọ̀ lóhun yóò sírù tẹ́yìn bá jọba bẹ́ẹ̀ tepo fáwọn àtàwọn agbomọ́tò ẹmọ́ adìsì ìjọba ìṣe pé lè nínú tako má tẹ̀lé gba ìfẹ́ ọlọ́wọ́n bá wọn ìfẹ́ ọlọ́wọ́n tó bá أبنى الله سبحانه وتعالى من منه وكرمه وعيده وفل أي يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء إن شاء الله تعالى في tí ó bá في ní ọ̀la ìjá hmm? ilé sàmì fẹ́ni tó bá ṣàdúwà tó wá ní orúkọ Sheikh Ibrahim Niyazi kò yàtọ̀ sẹ́ni tó ṣàdúwà tó sọ pé in Jesus name tí ọba ti kó pẹ̀lú ní ìsìnkú àdúrà fún wa àgbọ̀dọ̀ sàmì orí ṣíríkù nìyí ṣíríkù ńlá sí ni olùwárí òde owó ní àṣìtẹ̀jìbìlà èmi ni ẹ pé tọ́tọ́ bá ti wá fún ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ mi ìyá sì sí dàpọ̀ mọ́sàmì ìwé ẹ̀ tó bá ti fún pẹ̀lú ní ìsìnkú àdúrà tó wáyé pé òní ń pè mọ́sàmì ìwé ẹ̀ ká ló fi tọrọ náà ní mọ́sàmì ìwé ẹ̀ pé wá gbọ́ yóò ọ̀tọ̀ ni christian ṣàdúrà fún yìí àbó bíbí ṣàdúrà fún yìí káṣàbí ìyẹn lè sàmí ṣàdúrà christian ìyẹn lè sàmí ṣàdúrà everybody ṣàdúrà yóò bá ti ní in jesus name àbí in the blood of jesus tí o bá ti ní àwọn yìí nínú tọ́láyọ́jọ́ ṣàdúrà christian kan wá dé ìgbé ah àfà ọlọ́run ṣàdúrà yóò ọlọ́run bá gbé ilé yóò ọlọ́run ṣe orí fún yóò ọmọ ṣe kí ni jọmọ àmì àmì àmì torí kí ni jẹ àdúrà ní gbogbo yé báyìí ṣùgbọ́n náà tó bí jẹ́ àbáṣàdúrà fún àáṣe kí ni àáṣà ni eléyìí ìfẹ́nu díwá pọ́ adibatuwa rẹ̀ lọ́dọ̀ ṣekùnrin al'alamar muhaddis al-faqih al-usuli muhammad ibn salih al-usaimin alayhi rahmatullah tó rí kọ́ tó máa hàmílì mà àwọn tí mìíràn gbọ́lẹ̀ wọn lọ àwọn tó rọ́gẹ́ èmi ìta àbá àti ìfàtúwà èyí tá a bá ọlọ́mọṣà fún alágbòye ọ̀rọ̀ ẹ dákun já dúró ọjọ́ ti lọ tó bá ní ọ̀la insha Allah kápá ní ní halqa Umdatul Ahkam ó sì dàbí pélé ní alákìkọ̀ màáwí àtọ́lé mi náà pẹ̀lú ògbọ́lọ̀ tó ń rẹ̀ ní nílá wá sí ti àwọn díẹ̀ ní ẹ̀ ní tọ́lọ́ba táwọn àbá ọmọ wa ń pè mí náà bíbí pé àlébù náà fẹ́ bí Muawiya àti àbúrò ìra èyí lè kíbe jù ọlọ́mọdé àti kíbe jù náà ọ̀kan lè kí kan mọ jẹ́ Muawiya àti kó ti mọ jẹ́ àbúrò ìra sọ̀hárà kan wà áhùn ẹ ọ lè máa rántí pé ń gbọ́ ogun dé àmà àmà tó sọ fún wọn inú ogun ja Muawiya àti àbúrò ìra lábí yín o láyé sọ yín ní Muawiya sọ yín ní àbúrò ìra àwọn sọ pé tí àwọn ọmọ bá ti wá dàgbà tẹ́lẹ̀ kọ́ba ìdílé ìjọ mọ̀ àbúrò rẹ̀ ó lè lọ sílẹ̀ sí a èmi ni wá a ah, iye kọ́ ẹ̀fẹ́ yóò wọ́n kọ́ hàn ní mọ̀dí ẹ̀nà <laughs> ọlọ́mọdé àfọ alágbóyè ọ̀rọ̀ rẹ̀ subhanak allahumma